واشهد ان محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه اما بعد àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ tòní òun ni àṣejù nípa ọ̀rọ̀ ẹ̀sìn ǹjẹ́ yẹn lè sin lọ́hun kátún wá nà ká sí pé tí ẹ pọ̀ tó mọ́ rẹ̀ nù yàá níbi ẹ̀sìn ọlọ́run náà a tún lè nà ká sí ìyàn pé àá ilé ìpọ̀ ìtumọ̀ algolówó fìdí nìyẹn irú tọ́píkì báyìí kọlọ̀nkọ́ wá sàmànà wa ni inú àwọn tọ́pìkì tó gba ẹlẹgẹ́ púpọ̀ òun ni ọ̀rọ̀ algolówó fìdí ní ti torí pé ìran àwọn èèyàn kan bẹ bí èèyàn bá ń jí kásùbá púpọ̀ ó ti sàṣejù ní ẹ̀sìn lọ́dọ̀ tí wọn èése gbogbo àṣùbá bó tutù mú bọ́mọ obìnrin mùsùlùmí bá jáde tó bo gbogbo ń tọ́lọ̀ ní ó bò lọ́dọ̀ àwọn kan àṣejù náà nù òun ni mo fi lọ gba ọ̀rọ̀ tó gba ẹlẹ́gẹ́ ni tí a gbọ́dọ̀ sàlàyé lẹ́nu wọn bá bí tọ́lọ̀ bá ní kó yíya wa náà ma pé kí ní ń jáse jù nínú ẹ̀sìn kí sì ni ọmọ ànẹ́bí adáma lérò pé àṣejù ni tí ọ jáse jù lọ́dọ̀ tọ́lọ́n at the same time ẹlòmí náà ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ́ ní ọmọ ṣe ni ó sì máa pe àwọn èèyàn sí ọyẹ ká pàkíyèsí ẹrù náà irú ẹni bẹ́ẹ̀ náà pé àà eléyìí tí náà ń wí ti kọjá àbí tọ́lọ̀n ní kò dé ṣùgbọ́n ṣáájú gbogbo ẹ̀ hadith anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam kan lọ́lọ́ ní kí n rántí wọn ni mo sì fẹ́ fi ṣe almadkhalu ila almawdu' ti ọ̀nà ẹbẹ̀ wọlé روى الإمام الترمذي رحمه الله بإسناد حسن إلى آنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله قال زار النبي صلى الله عليه وسلم شابا وهو في مرض الموت فقال النبي صلى الله عليه وسلم كيف تجدك قال الشاب إني أرجو الله وأخاف ذنوبي فقال النبي صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجو وأمنه مما يخاف أنس بن مالك رضي الله تعالى عنه صحابي النبي تعمان بيامو أكبر النبي محمد صلى الله عليه وسلم òun ló se wá ní àǹfààní hadithi ńláńlá yìí gẹ́gẹ́ bí alìmáàmù tírmìdì ti gbà wá nù tíra wọn anasi bin malik ni lọ́jọ́ kan anẹ́bí dìde ọlọ kí ṣáàbàn ọ̀dọ́ kan nígboro madina ọ̀rẹ́ anẹ́bí lọ kí gẹ́gẹ́ bá ti mọ̀ pé nú ẹ̀kọ́ta anẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam kọ́ òun ni àyádàtul marid bàbá gbọ́ pé ọ̀rẹ́ nìkan ní mùsùlùmí kọ́dà bá mọ̀ rí inú tèyàn fi gba aládá ní pé ẹjá lọ kí àmọ́ lẹ́kọ̀ọ́ kíkí ibẹ̀ ń ká fẹ́ lọ lónìí ó nígbàtà nẹ́bí wá ààrẹ ọlọ́jọ́ lọ́dàbí ń pín se ìyẹn ni pé ààrẹ tó súnmọ́ pé àà ah, bọ́lọ̀mbáyà ní okùn tẹ́lẹ̀ yóò lò láyé lókún àmá pẹ̀rẹ tí ọmọ ànẹ́bí adámẹ́lẹ̀ rí tí ó fi mọ̀ pé a bọ́yá wọn lè láàárẹ̀ yìí irú ọmọ yìí ń bẹ nípò bẹ́ǹjọ náà anẹ́sílẹ̀ ànẹ́bí wá súnmọ́ ànẹ́bí wá bí níbẹ̀rẹ̀ yìí ànẹ́bí ní kéìfà tẹ́jìlúkà bóòlò tí ń kí ló ń fíl bóòlò ń rí bóòlò bí ìgbà náà ń pé bóòlò ń se ọ́ ànẹ́bí bíi ọmọkùnrin ibẹ̀ èsì tí arákùnrin yọ fọ́njọ́ náà òun ni mo bẹ̀lọ́ ń kọ́lọ̀un ò fi ṣe ìmẹ́lẹ̀ fún wa lórí tọ́pìkì wa lónìí anẹ́sì ni tí ọmọkùnrin fi dá nẹ́bì lóhun jọ yẹn ni pé inni arùjù lọ́ha wa afáfòbò náà ìwà nẹ́bì sallallahu nítàn máa pé ìkẹ ọlọ́run ọba mi ọlọ́run ọsánú mi wà àkáfòbò náà bí àmá nígbà ní at the same time bí n tí ń ran kan pọ́lọ́run ọsánú mi yìí àkáfòbò náà bí e ẹ̀rù ẹ̀sẹ̀ mi sì ń bà mí arùjùlọ́ha wà àkáfòbò náà bí ọlọ́run mọ́gbùnmọ̀ pé kò ní sàìmọ́sánú ah, mi àmẹ́rù ẹ̀ẹ̀sẹ̀ tèmi gan ń ba èmi gan ẹ́ ọ contradict ara wọn àbí ẹ̀ annabi wa là sallallahu alaihi wasallam anasila annabi wa ni la yajtami'ani fi qalbi 'abdin fi mithli hadha al-mawtin irú méjèèjì yìí tó pàdé lọ́kàn ọmọkùnrin yìí kò lè pàdé lọ́kàn èèyàn kan fi mithli hadha al-mawtin pàtàkì jùlọ nírú pò tó wà yìí kí ni nǹkan méjèèjì náà ar-raja wal-khawf ìníran kàánú ọlọ́run àti bẹ̀rù ìyà ọlọ́run ànábì ní méjèèjì ò lè pàdé lọ́kàn èèyàn pàtàkì jùlọ nírú pò yìí illa a'tahu Allahu ma yarju wa ammanahu àfi kóluwọ́ ó fún ní tí ń níran kan ohun tí ń se ń bẹ̀rù ohun ọlọ́run ó sì kí ọ̀rẹ̀ yọ́fẹ̀mí rẹ̀ balẹ̀ bẹ̀ bádìí fi náà ti mọ̀nà kí wá lọ jọra wọn pẹ̀lú alìgòlówó fìdí bó ti ṣe àpíà sẹ́mi ọlọ́run kó jọ àpíà sẹ́yìn náà bẹ́ẹ̀ gbogbo ń tá ń pè ní àṣejù àṣejù nú ẹ̀sìn in ti ń fa tògùn rẹ̀ in bẹ̀nu hadithi hadithu anas ibn malik radiyallahu anhu alkhawfu warraja gbogbo ẹni ọba ṣe pé ń tọ́ mọ̀ ń pa ọlọ́run ni pé àà bàbá gbọ́ mú ọjẹ̀ yálá bẹ́ ọlọ́run ní yálá ó ní bàbá ńlá bàbá ìyà ẹni ọba ṣe pé rí tóhun rí ọlọ́run nìkan ni pé pọ̀ rẹ̀ bá tí ọ́ ah, orúgi oyin lẹ́ìsà ìndẹ̀hù rọjá kọ̀ mọ́ rántí pé àà ìbóhun náà ló pera rẹ̀ ní àrùhámú àrọ̀hìmí pé ẹnìkan tún lè kẹ́yàn bí tòun tọ́lọ́run òun lòun kẹ́yàn jù kò sí bí ò ṣe ní sàṣejù ẹ̀sìn òun làwọn àfáà wá sọ di fọ́múlà bí principle fi ilmi al-aqida àwọn àfáà wá hun látara hadithi wọ́n wá hun júmúlà bí mẹ́ta bí mẹ́rin pé kọ ma jẹ́ watchwords fáwà musulmi wọn man abadallaha bil khawfi wahdahu fahuwa haruri ومن عبد الله بالرجاء وحده فهو مرجئ ومن عبد الله بالمحبة وحدها فهو زنديق ومن عبد الله عز وجل بالخوف والرجاء والمحبة فهو مؤمن بالله عز وجل wọ́n gbogbo ẹni tí ó bá pé in tí ma ń pa ni pé ṣẹ̀dídò lẹ̀kọ́ bìnrin ìyà ọlọ́run nìkan ní fi rántí ọlọ́run pẹ̀ bí a ọlọ́run níbo bá gbáyàn mú bẹ́ẹ̀ bọ́ bá gbáyàn mú lóòtọ́ kọ̀ rọrùn ọlọ́run kọ́ má jẹ wá ń yá a máa nẹ́bi ní láàyè jìtẹ̀mì àní méjèèjì tó bá fi lè lọ pàdé lọ́kàn yàn à ó ń tọ̀ ń kú oríire ìbẹ̀rù ọlọ́run nìkan ní fi ń sin lọ́run àwọn àfáà ní kò síbi tí ó gbé ìgbà e fàhúwá haruriyun àwọn tó kọ́sà sí jù àsìn láyé àwọn là ń pè ní haruri àwọn làdà pé wọ́n ní ń jẹ́ alkhawariju wọ́n bá pèyàn ní haruri àti khariji bígbà tí wọ́n pèyàn lókọ àtókì ni òun ló se wá nù hadithu kan látọ̀dọ̀ ya ńlá wa aisha radiyallahu ta'ala anha arábìnrin kan wá bá mọ̀ádà lọ́gbà hadithi wá ara àwọn ọ̀rẹ́ aisha tó súnmọ́ púpọ̀ ní radiyallahu anha ọlárakùnrin kan wá bá aisha ìwọ́n ń bìyà ńlá wa ìṣà pé kéìfà ó ti lè ó ti bóò ló se rí bẹ́ẹ̀ àwọn obìnrin bí a bá ní nǹkan oṣù ẹ̀jẹ̀ bímọ agbọ́pà ní kírun agbọ́pà ní gbáwẹ̀ èé se téyàn ọmọ sàn àwẹ̀ tí ò ní sànrun sí ìrún wá jù àwẹ́ wá dùnrún lọ́gọ́run ẹgbẹ́gẹ́lá ìṣà wí àṣàrò ríyẹ̀tùn àǹtí sí ara wọn ni ọ́ àṣàrùríyẹ́tún àǹtí sí ara àwọn àṣàrùrí ara wọn ni ọ́ àwọn ni wọ́n nírù bèèrè báyìí lẹ́nu ìyẹn ni pé gẹ́gẹ́ bí àwọn alfa ti wí man abadalloha bil khawfi wahda gbogbo ẹni tí ó bá àṣẹ́sì ara ẹ̀ látò nílọ tó bá rí pòhùn ọ̀mọ̀ nǹkankan pọ̀ ọlọ́run ju pé bí ìgbà tí wàlèláhì mẹ́sàlù ààlà bí ìgbà tọ́lọ́pàá ń sọ́yàn ní wo ọlọ́run jẹ́ ẹ̀bọ̀ rẹ̀ bá tí ọ tí ọ mọ́ rankan pé ní gẹ́gẹ́ bọ́ mọ́kùnrin ìse lóhun rankan arùjò lọ́ha wà àkáfú dùnù àwọn àlfáà ní kò sí tí ó fi kún ó kéwú kò kéwú ọgbọ́wà sí kọ̀gbọ́wà sí fọ̀húwá haruriyun ìran àwọn tí ma ń sàṣe ń pẹ̀ ẹ̀sìn ibi tí ó lọ wàmàn àbádàlọ́ha bí rọjá ìwáhdà gbogbo ẹni ọba wá se pé in tóhun fi ń sin lọ́hun tí ẹ̀ òun lọ́lọ́hun òróró opposite ọlọ́hun òróró ọlọ́hun sí lóhun òróró kí ni tó máa bí ìyà tó lé ẹni ọba ṣe pé ọlọ́run òróró ní ọlọ́run ti ẹ̀ ọmọ pé bọ́bá gbáyàn mú o ìyá rẹ̀ ọ̀dẹ̀rùn o tó ìpẹ́nu ọlọ́run òróró nìkan náà làkídà ti ẹ̀ láàrin òun àtọ́lọ́run àwọn onímọ̀ ní fàhúwà mọ̀rùjíùn wọn là ń pè ní mọ̀rùjíà àwọn lẹ̀sìn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn irú wọn lẹ́ẹ̀mọ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ báhùn ní lọ́dọ̀ rẹ̀ sílé iná dẹ̀ tó bá dì nínú ẹ̀sìn torí pé òun ọ̀mọ̀ pé bọ́lọ̀mbá lẹ́yìn ó se nǹkan tí ó se ó níyà ńlá tí ma fi jẹ́yàn ìran kẹta táwọn onímọ̀ fi kún wọ́n ni wọ́n mẹ́ni abadallọ́ha bil mahabba inú tíyàn ma fi sin lọ́hun òun ní kíyàn al mahabba ọgbọ́dọ̀ fẹ́ràn ọlọ́hun èyàn gbọ́dọ̀ máa sin lọ́run sí pé bàbá kú sí nísìn yóò lóhun ó fi wá síná bàbá kú sí nísìn yóò lájíà ọ gbọ́dọ̀ máa wà lọ́kàn rẹ pọ̀ fẹ́ràn ọlọ́run ọlọ́run tó gba ìbádà rẹ̀ àmẹ́ni ọba ṣe pé mahabba yìí ìfẹ́ yìí nìkan náà ní fi lọ́run free thinker àwọn àti kọ́wọ́fọ́ àti rọ̀jáwò ọ̀kankan ọ̀tí ẹ̀ sí ńlá ká ìtí wọn tàwà ni mòmìnì òdodo wọn ni man abadallaha bil khawfi wal rajai wal mahabba gbogbo ẹni ó bá sẹ́sẹ̀ ààrẹ gbìyànjú rẹ̀ látò ní kó owó kí ní perception rẹ̀ ń pọ ọlọ́run tó ń sin tí mẹ́tẹ̀ẹ̀ta yí ọ̀bá pàdé lọ rẹ̀ yẹ̀wò kọ ọmọ bẹ̀rù ẹ̀ ee bọ́bá gbáyàn mú o èyàn jẹ ìyáláyáyà ò bẹ́ẹ̀ ni a máa aláàánú ni bí mo se dé iná yọ sàánú mi àyínsìnsìn pẹ̀lú pé mo se kíni mo nífẹ̀ẹ́ rẹ̀ àwọn onímọ̀ ní fàhúwà mọ́mínún bẹ̀láhí azàwàjẹ̀ ṣẹ́rí pílẹ̀ ìtí wọ́n ní a sọ lónìí algolówó fi dìí òun ni kíyàn ọmọ mọ̀ rí ọlọ́run jù pé àà ó ti yìn gẹ́yìn àyàn dáràn ẹwúrú mọ̀dọ́hìrùn gùlúwì tí ó lè kọmọ̀n nípa ẹni tó bá lé àrùn tá ń pè ní alwaswas ọlọ́nkọ́ mọ́ fi dán wa wò alwaswasu ni oníròyìnròyìn ọkàn yọ́sàlù alálẹ̀ mẹ́rin lẹ́ẹ̀mẹjọ yọ kàbára lẹ́ẹ̀mẹjọ aláàwọ̀ yọ sàlù alátán yóò tún jáde yóò tún wò pé ah, àbóhun ti àbí ohun àbí àbóyómi ah, kan tó fọ́nlẹ̀ kan ohun àkúmọ bó ti jẹ́ ṣékù náà ṣékù ṣébìlì rahimahullah àfá àbdùlmọ́mìnì mọ̀ wọ́n ṣékù ṣébìlì lọ́n sọ fún wa ń kíláàsì ìjọ kan pé inú ẹni tí wàsùwàsù kó bá láyé òun lẹni tí ń kọjá lọ́ntà àwọn kan sì ń bẹ́yà wọ́n ń fọ abọ́ àbí wọ́n ń fọ́ omi lókè ń jí wọ́n omi wá kínkíní wá ta sí wá ní òye àwọn ọmọ bóyẹ́gbìn ni bóyẹ́gbìn kọ́ bóyẹ́gbìn ni ọkú wá ké sí wọn pé ẹ̀ẹ́dà lè e lérí kí n gúfẹ̀ kan mọ̀ pé <laughs> ẹ̀gbìn ni kí n wá lọ wẹ́ yẹ kí inú kí kọ́ wá dá mi lójú pé ẹ̀gbìn ni <laughs> pé àkúmọ̀ nísìn bóyá ẹ̀gbìn ni bóyẹ́gbìn kọ́ ọyá ẹ̀dá ẹfẹ̀ kẹ́ dákínú sí òun lórí ẹ̀ẹ́ ọwọ́ adámi lójú nísìn pé ẹ̀gbin ni wọ́n á lọ wẹ̀ báyìí ẹlòmí ìsìn lọ́n débẹ̀ yóò sì rò pé ń tọ́lọ̀ ń fẹ́nu wọ̀láì díẹ̀díẹ̀ ní sì máa bẹ̀rẹ̀ tọ́ bá wọ́yàn lẹ́wùtán tọ́ kàn lágbádá mo ti rí kwẹ́ṣàn obìnrin kan rí tọ́kọ́ sáwọn àlfà wípé òun ti bá débi pé ọmọ tóun bí gan òun ò lè tábà fún mọ́ àfikọ́ gbọmọ ọ̀dọ̀ tí ọmọ yanjú torí pé kò sí bí ó ti tábà tí ẹ̀mí rẹ̀ tún ní sọ pé kíníkan ti ara àrán gùlúwù nù o pọ̀ kí ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ tọ́lọ̀mbá ní kárí àìlájò yíò se òun ni pé mọ́mọ̀ rí ọlọ́run rí olùgbẹ̀yàn yà nìkan mọ́mọ̀ kó níyàwó àmọ́mọ̀ wá mọ̀ tí a ìgbàgbára mi dé ló yóò sàánú ilé ìtò tọ́lọ̀ ń bá ní kéyìn ó lè máa mẹ̀ntíni ẹ̀bá nẹ́bì ti wíhùn wàhúwà mínún bẹ̀láhí àṣà òun ni mú mi ní o ọ̀kankan tí yẹn bá múnú rẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí méjèèjì yóò kó òkun nàtí ìjà rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ láwọn onímọ̀ léyìí tí ó sì pé ní kó lé dárájà kan lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹni tí bá ń sàṣejù ẹ̀sìn èyí tá gbọ́dọ̀ jọ dá lójú ni pé kò ní o lékún kíni bọ́lọ̀n bá ti ẹ̀sánú rẹ tí ò tún bọ́ wípé èése tó fà á kọjá ibi tí mo gbé ka bọ́bá ti ẹ̀sánú rẹ ń gbé léyìn àmọ́mọ́ tanra rẹ pé bọ́yá nǹkan kan ó tún wá torí yíò lékún ní tọ́lọ́wọ̀n ọ̀bíọ́ ní ìtànẹ́bí ọ̀bíọ́ kàlà àkọ́kọ́ tí mo fẹ́ kí ọ̀rọ̀ lọ́bẹ̀ lẹ́yìn mẹ́díkàlù kékeré yìí òun ni mẹ́lì gòlò kí là ń pè ní gòlò mo ti pẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn alfáàgù kan bẹ tó wà sensitive tẹ́yàn bá rọra ẹlòmín tó ti fẹ́ lò fún tẹ́lẹ̀ ní ọmọ yìí lọ àwọn ìlú kan bẹ nísìn ẹ́ láwọn làwọn dr day níjọun ọlọ́njí ní ọmọ yàtọ̀ dáadáa nísìn náà o níjọun láwọn ìlú lẹ lárúbáwá kan bíyàn bá ń lọ àṣùbá púpọ̀ yọ wọnú rẹ́kọ́dù ọlọ́pàá ń lọ jàmá èése yà ó tún ti wá wọ́n ó sì fáìlì fún ní police station àdúgbò rẹ̀ bí wọ́n bá sì fún àwọn wọ́n dáràn toríjọ tí wọ́n bá gbọ́ gbáù níbì kan <laughs> òun ọkọ̀ wá mú èdè ń lọ àṣùgbà ní ojúmọ̀ gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀dàkùn sí gùlúwùnù lọ́dọ̀ àwọn kan ló ní gùlúwùnù bíyàn bá ń wá sọ̀rọ̀ tó mùsàkímù púpọ̀ ní wá bá sí púpọ̀ ládùgbọ́ ẹlòmí òjìdá lásẹ̀jù èése òun ló fi ṣe pàtàkì kákọ́ mọ̀ kí ni definition algolówó fi àdín ìsàṣejò nípa ẹ̀sìn al-imam ibn hajjarin rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà tí gbogbo ayé náà gbà pé àfà ni wọ́n ibn hajjar al ibn hajjar mo tààrí fún wọn nínú fathul bari ọwọlé púpọ̀ alimam ibn hajjari ni hakikotul gulo kí ni pàápàá ń tàà ń pè ní àṣejù inú ẹ̀sìn àbáṣejù generally wọ́n lóhun ni alimobalagatu fi ṣe'i wàtàṣìdìdù fíhí bí tajawuzil hajj alimobalagatu fi ṣe'i wàtàṣìdìdù bí tajawuzil hajj ń òun ni alìmọ̀bálágà mọ̀ fẹ́ ṣe dójú ẹ̀ mọ̀ fẹ́ ṣe dé ojú ẹ̀ wàtẹ̀ṣìdìdù fi kọ́dà ìsì fẹ́ kọ́rọ̀rùn o ọgbọ́dọ̀ lè ní o ẹnìkan ní àdúgbò wa ń bí ni wọ́n ti sọ̀rọ̀ ohun mi ní dákọ̀ ṣe mo wí fẹ́ nìkan nù hajji ìjọ kan náà bàbá wa dáadáa ládùúgbò tán fẹ́rẹ́ ẹ̀sìn àwọn náà wọ́n dọ́rọ̀ lẹ́ wọ́n pàdé èmì Mẹdínà wọ́n wá ń fẹjọ́ àwọn tí wọ́n gbé ní wọ́n kàkúngbà ẹbí àwọn àbúrò yín náà nùrú kí ó dẹ́ kí láwọn náà láwọn kí wọ́n wá ń fẹjọ́ kan sùn mí pé báwọn bá sì ní kó ṣe wá sí mọ́sálásí irun tí ma ń wí nì irun tí ma ń wí nì tí ìhun náà bá mú báwọn ọba mú gbàtí pé ń pa àyà lè ń sin fi àdízi lè ọlọ́wọ́ sọ bàbá náà lẹ́sẹ̀dá àwọn náà lè wọ́n àyà ìwọ́n mẹ́rẹ́ tí ní sí ẹgbẹ́ kí ni wọ́n wí fún mi ìyàmá yóò àwọn èèyàn kọ́ lẹ́ ń bí ẹ̀sìn pẹ̀lú ìdẹ́yìn se yìí ìyẹn ni pé ẹ̀yàn ẹ̀fà le tó eléyìí kò ní àgbọ̀ kò burú eléyìí àánú ìsìlámù <laughs> alimami ibn hajjari ní gbogbo ẹni tó bá ti ṣe pé n ti ń jẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ní àfi kó lè àánú ó ti mọ̀ wọn láwùjọ wa lónìí n ti ń jẹ́sìn ìtẹ́lómí gbà pé ẹ̀sìn ní àfi tó bá ṣe kíni tí ń bá ń jóyàn lọ́wọ́ bá ibi iná ǹjẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn tọ́lọ̀ fi rán nẹ́bùwa ibn hajjari ibn hajjari ní al-mubalagatu fi shay mọ̀ fẹ́ ṣe dójú ẹ̀ tí ó wà mú kíni lọ́wọ́ wọ́tẹ̀ṣìdì kò lé bìtàjá wúzí alhadi tí ó wà fi kọjá ààlà níbi ni in ti tún mú real example kan wá ìrántí ọdún mọ́bọ̀ tí kò lè kéré sọ́dún mẹ́jọ àbí mẹ́wàá àwọn èbó àwọn amẹ́ríkà ń gbà náà nígbà wọ́n sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ogun tàwà ń rí èsì rẹ̀ lónìí ìrọ̀rùn náà wọ́n pílẹ̀ wọ́n wá lọ́kùnrin amẹ́ríkà kan ìwọ́n ń bá àwọn ará sùdánì wí pé àwọn sudani <laughs> islam ewu lẹ́fẹ́ wọn ni moderate islam kí ni moderate islam bọ́bá ti já skáàfù kan mẹ́rí báyìí ó sì wọ mí ní nígbà àwọn oníròyìn wá bí òun náà orí rédíò mo ti gbọ́ méjèèjì wọ́n wá bí òun náà pé ẹ kí lẹ rí sí tí wọ́n wì ẹ̀yìn náà dẹ́díẹ̀ ẹbí musulmi làwọn ará tọ́kì dáa pé wọ́n rí àpèjúwe bí ẹ bá débi mo ní àwọn dr david àwọn èyí yóò rí orí ìsìláàmù mẹ́rẹ̀ ẹbí mùsùlùmí láwọn ilé iná ẹ́ẹ́sẹ́ bí ní ilé báyìí ọwá ni seun ẹni tí ó sọ fún yẹn pé ìsìláàmù kan ti kọjá àlà ọgbọ̀rọ̀ mẹ́bí tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ ọgbọ̀rọ̀ mẹ́kíní tẹ́mọ̀ pé ọkọjá àlà ọgbọ̀rọ̀ wá mẹ́ àlà ọ̀rọ̀ làákà ìní kíyàn ó tó lè sọ pé nǹkan kọjá gíní ọkọjá àlà ọ ní láti mọ kí ni àlàun náà ẹni ọba ti wá kọjá rẹ̀ lóòtọ́ gbogbo aná panupọ̀ pé ọkọjá àlà ẹni tí ọba sì tí ìdébi àlàun á sọ fún pé ò tí ìdébi àlà pé ẹbí arákùnrin tí ń pé ìsìláàmù kan lè ọ̀kan dẹ̀ yìí kí ni ìsìláàmù torí àbí ká yẹnjú bẹ́ẹ̀ ni kí ni ààlà tẹni tí ibn hajjar níbi tàjáwúzí alhaj ẹni ọba ti wá gungi sẹmọ̀gbé ilẹ̀ yorùbá wọn ní èyàn gungi ré kọjá ewé nígbà bá gbégi kalẹ̀ lóòtọ́ bó tilẹ̀ ògéyàn ọmọ gígùn tó ń jọba wá gungi ti ẹ̀ tó kọjá sẹmọ̀gbé ń bo ní ń bọ̀ ń bọ̀ wá lẹ́nu ọkọjá àlànà àmọ́ bẹ́yẹn bá ń gungi ó gun èyí tó ga báyìí à ní ogun ìdí àmọ́jọ́lọ́ bá ti gungi rẹ̀ rékọjá ewé gbogbo onígùlúwò gungi ẹ̀sìn rékọjá ewé ni ìtùnmọ̀ gùlúwò náà èsì pé kò gùn àmótún wá gùn ọwá rékọjá ewé alhaddu alàtí ibn hajjari àti gbogbo àwọn onímọ̀ ń pé bí yẹn bá kọjá rẹ̀ lọ́dá láṣẹ jù yìí a nídà àti se wàhálà púpọ̀ ká tó mọ̀ mal islam al'islamu kọ́ọ̀lá lọ́hù kọ́ọ̀lá rasuluhu sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn ẹjá mú fọ́múlà yẹn gbogbo tíyàn bá lè fi ẹ̀rí múhàn wá nù al-qur'an al-karim wípé ọlọ́n ló wí báyìí àbínú hadithi annabuwa muhammad sallallahu alaihi wasallam èyí wọn ò lè jẹ́ kíni kò lè jáse torí pé alkùránì àti súnnà gan ni ààlà ẹni ọba wá kọjá ààlà méjèèjì yìí òun lọ́sẹ̀sẹ̀ wá kọjá ààlà lọ́sàṣejù bọ̀tí béèrè kún ti máa rúwúyẹ́ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa nísìn pé gbogbo àwọn aláṣejù iná kò sé ìtí ọmọ ayá àfànà kọ́dà àwọn tó máa pé àwọn ní alìmọ̀hádìsù pé aládìsí ẹ̀sì níbẹ̀yàn bá ti wí kùránì tó wí súnnà kọ̀kọ̀jálà bẹ́ẹ̀ ni bẹ́yàn bá wí bọ́lọ̀ ti wí torúpá wà láwé fi èsì nílẹ̀ níwádọ̀ wá ń bí ara tí wọ́n kọ́ wa náà kéwùnà ipé kọ wí nǹkan tí ó wà fákọ mọ̀rọ́dà lọ́hí wà mọ̀rọ́dà rọ̀súlì tí ó bá ń tọ́lọ̀ ń gbà lérò àti ń tà nẹ́bí gbà lérò mú ó lè tú ọ̀rọ̀ mi èmi èèyàn lásán gan ó lè tú síbi ó wù àmẹ́ láǹfààní àti wá bí èmi ọlọ́rọ̀ pé ẹ̀dàkùn se bẹ̀ẹ̀tì wí náà nù ṣe ń tẹgbà lérò nù kò sí è méjì ń bẹ̀ pé ní ẹni tí ó sàṣe jù náà kọ́dà yọ rẹ̀ rí yóò ní ọlọ́run náà wí báyà nẹ́bí wí báyìí ta mọ̀ pé onímímọ̀ tààrà ni wọn irú wọn làáwá tọ̀lọ pé ẹ̀dàkùn <laughs> wọ́n tú àyà yìí báyìí náà lọ́lọ́run wí mazahirul gulub àwọn ẹbọ ní ngbàtí a ti sàlàyé kí ní jẹ́ gòlówò yìí ní tí mo rò pọ́ yẹ ká tún wá fún ni pé common definition orí paper lásán ká sọ àwọn instances pé ẹ̀hẹ́n bíyàn bá ti ríyàn tí ń se báyìí àwọn nù bíyàn bá ti ríyàn tí ń se báyìí àwọn nù bíyàn bá ti ríyàn tí ń sọrú ọ̀rọ̀ báyìí àwọn nù mọ̀gọ́ hírú algulá kí instances ta lè tọ́ka sí pé ẹ̀hẹ́n àsíbà bá ti rírùn kan báyìí ó ti kọjá àkọ́kọ́ rẹ̀ تفسير النصوص الشرعية تفسيرا متشددا تفسير النصوص الشرعية تفسيرا متشددا onin tí ń wí lọ lẹ́ẹ̀kan nìna ọmọ ayà wá lóòótọ́ ó sì mú haditha nẹ́bùwa muhammad sallallahu ala'uwa àmọ́kí n tẹ̀fsíru rẹ̀ bóò lójú gbogbo ọjọ́ tó bá ti ṣe pé tẹ́ ma gbọ́lọ́dún èèyàn òun ni tẹ̀fsíìrù ìtumọ̀ tí ń mú kó le kó le kó le wá níbi ọlọ́run ò ti ní ó le kó le àwọn kí n bẹ̀rẹ̀ látorí àwa shabab àwọn ọ̀dọ́ tó lágbòlẹ̀ elimi ládúrú gbogbo tíra kìídà ti ń bẹ láyé tó ma nàìjíríà ń gbọ́ àtèyí tóun náà ń kàyí bọ́bá wá rí pé tíra ẹyọ kan ó tún nkankan tí gbogbo àfá látorí ayá nẹ́bùwa muhammad sọ̀rọ̀sọ́lẹ̀m tó sì fi dàárọ̀ yìí táwọn wí nkan mi ọwá rí pé tàfà yìí ló lé èyí ni ọwà gbámù orílẹ̀ ma gbọ́ táwọn kan ma tádéhun bẹ láàrin àti ọlọ́run àti alimamul barbahari kò ní síwí ni kò sí basharun alábàrí èèyàn ni wọ́n mọ́kàn fi imamu barbahari sàpèjúwe ni o torí mo ti gbọ́ táwọn kan àwọn alfa oní mímọ̀ ní àà tí alfa barbahari wí ń bí bẹ́ẹ̀ kọlọ̀un wí bẹ́ẹ̀ ká nẹ́bí àmọ́ nílẹ̀ tiwa yìí èyí òun nìkẹ́ wà rò pé kò sí tíra àkídà míì mọ́ láyé gbogbo ẹn tó bá ti jẹ pé mọ́ ní hajjú rẹ̀ nú tó ipé ní ibi ọba sá lé òun nìkan láàmà fúsì ayá tàbí ìfìlọ pọ̀húwà mínal gali na fi dì inú tí ń jáse jù nú ẹ̀sìn nú láyé eh, mọ̀rọ̀ pé abdullahi bin umaru ni ọ̀rọ̀ padà débẹ̀ radiyallahu ta'ala anhuma òun lọ sọ̀rọ̀ kan bẹ́yàn bá tí ìgbọ́n tá ń wí iye àwọn kàwárí jù tá ń wí látẹ̀ẹ̀kan páwọn nìpìlẹ̀ àṣejùnú ẹ̀sìn ní tó se wọ́n ni tafsirun nusus tafsiran mutashaddida in al-hukmu illa lillah pé kò sí ìdájọ́ kan o àti mọ̀háwíyà táwọn tún wá gbà páwọn yan àwọn yan nìkan pé ẹ̀yìn méjèèjì nítẹ́ bá dálẹ́jọ́ àfaramọ́ bẹ́ẹ̀ wọ́n sì gbà pé pàlùkùránì ló wí bẹ́ẹ̀ pé fa hakaman min ahlihi wa hakaman min jókòó máa dájọ́ náà ó ti di kèfèrí torípọ́lọ̀ nìkan ni máa dájọ́ ìyẹn ni pé bíyàn bá pè yàn ṣe pé bá pè pé wá parí ìjà nísìn lọ́dọ̀ àwọn kàwárí jù ẹ ti ń bọ́ lọ́hun ojú ayé rẹ̀ nú pé wọ́n ṣe tún lè máa dájọ́ láàrin àwọn èèyàn síbẹ̀ lọ́lọ́run kọ́sá se pé ìtẹ́yìn ọmọ tún mẹ́ẹ̀sìn sí òun ní tí kọ́sá lè kọ́sá lè nínú àwọn mọ̀gọ́hìrò alìgbòlò mi mọ̀gọ́hìrò alìgbòlò nínú àwọn ìtàfimọ̀ mọ̀ pé a sí àmọ́ kọjáàlà tẹ́ntẹ́ni wíwí yìí ó sì wà ní àlàtọ́lọ́un àti tàbí sọ́lọ́ su ọgbọ́n ni bil àkàrí su ọgbọ́n ni bil àkàrí kíyàn ọmọ lérò bú sọmọ ìyá rẹ̀ mùsùlùmí pàtàkì jùlọ bọ́rọ̀ bá dọ̀rọ̀ kíni bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn èyàn ti ẹ wí nǹkan míì allahul musta'an bẹ́ẹ̀ bá rí àwọn ẹlòmíì kọ́dẹ̀ ẹlòmíì ṣe ní tíra rẹ̀ àdánwò ni àwọn wà fún ní footnote tí ń sàlẹ̀ pé ìntọ́ gbà lérò ní o ìntọ́ ṣe gíní ìntọ́ gbà lérò ní nítorí pé mabniyu aláṣò ìbọn nínú àwọn ọ̀nà mazahirul golowi òun ni pé bẹ́yàn bá ti ẹ̀ sọ̀rọ̀ tó wà muhtamil kọ́tà nẹ́bì kọ́ wa ni pé èyí tọ́ dá àwọn ni ó se kí ni òun ni ó gbé ó dìgbà tọ́ bá tó wá pé ìjọ ọ̀dá àwọn gan-an ìnìmọ̀fẹ́ báwo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómí ń se tíra ọ̀pọ̀n tíra tí ń se kéṣẹ́tì ọ̀pọ̀n kéṣẹ́tì sí látàrí pọ́ gbọ́ sẹ́ntẹ́nsì kan bí wà sí ẹnìkan àbọ́ka tíra kan <laughs> yọ́wà ní footnote pé àwọn tí ma wíró ọ̀rọ̀ tó wí iṣẹ́ mọ̀ wọ́n <laughs> nínú mazahirul gulu táwọn àfá ní ká sá fún òní só ọ̀gbọ́ ní bil akharin ní ti torí pé mal asil kí ní pìlẹ̀ bí n bá pàdé èèyàn nísìn níta tí ń rí tó jẹ́ mùsùlùmí mọ́ sáti gbọ́ pé ni alil asilu ní kí n kọ́ ronú aburú sí àbí kí n ronú dáadáa sí al asilu ní kí n ronú pé sábdùláyìn ah, wọ́n pè wọ́n abdùláyìn hakọ̀ òun ní kọ́ wá sẹ́sẹ̀ fi wá rẹ̀ sọ fún mi pé ọ̀hún òun èsẹ́ gíní òun èsẹ́ rú ọlọ́run ẹrù ṣe tá nílò òun but kó ipé ní ta kọ́kọ́ mọ́ wò lára àwọn èèyàn níbi tó lè dé lónìí kọ́dà bẹ́lòmí bá ti rí bí irúbi téèyàn gẹ̀fì láàrẹ̀ sí lásán wà láyé ó nìtùmà irúbi tí ó gẹ̀ẹ́fì láàrẹ̀ ti sáré wò lọ hàn òun pé náà àwọn fírọ́kù kan tí máa dé irú fìlà báyìí ọgbọ̀dọ̀ jẹ́ para wọn ni sú ọ̀bọ́n níbi muslim bíyàn bá rí bí sheikh bẹ́lómí bá ń kírun bó ti dìde lórí irun láti ìforíkanlẹ̀ rẹ̀ mẹ́tọ́dù tẹ gbà dìde lásán ẹlòmí ti stamp ẹ̀ àwọn àwọn àwọn àwọn yọ́wà lọ́nú fírọ́kù lọ gbáà gbẹ̀ntín bá ń se léyìí wàhúwà mẹ́nẹ̀lì gàálín pẹ̀dín anábí ọ̀kọ́ wa báhùn sallallahu alaihi wasallam èrò dáadáa òun ni musulmi ma ní sí musulmi ẹgbẹ́ rẹ̀ àpẹ́ ni ọ bá wá fún rẹ̀ sọ pé èèyàn bú lòun káwà fàdíra lórí kàwí o àmì èsẹ tó se pé ní táwọ kọ̀kọ́ rí ẹ́ òun ni pé àkọ́dẹ̀ ẹlòmí ìrìn lásán yóò nítùmà mímọ̀ zọ́hìrì gòlò ilzamun nafsi awil akharin ما لم يجبه الله عز وجل تعبدا وترهبا وتحريم الطيبات التي أباحها الله عز وجل على وجه التعبد àwọn ọ̀nà àṣejù kọ́dẹ̀ lómi ilé mọ́mọ́ yóò rò pé ìtọ́lọ̀ ń fẹ́ ganu ẹnìkan ń sọ jò ní pé àwọn àfáà kan tí wọ́n máa wá kọ́ wa kéwú láti ilẹ̀ Saudi john ní daura bẹ́ẹ̀ bá wá dé àwọn ìsísí ọmọnìyàn kan bẹ ọmọnìyàn ní máa ṣe ọlọ́run ò sì pé haramu ni àwọn ó béèrè pé ẹ níbi tẹ́ ti máa gba atẹ́gùn tẹ́yìn ó lè máa ní fresh air àwọn kan máa gbàgbà <laughs> àwọn àbá rẹ̀ wà láì nínú ọ̀ràn gùlúwù ní kí yàn ọmọ àrámà tọ́lọ̀un se ní mọ̀báhù ìtọ́lọ̀un ní kí ni bọ́ bá wù ọ́ ìtúmọ̀ mọ̀báhù ní o bọ́ bá wù ọ́ òsì tó lè di pé àwọn àfáà náà ní pé kọ bá ń bi tí wọ́n ti ń jó dískùà ní wọ́n ti ń mú tí àmẹ́yàn béèrè pé bó ti wà ń lu tàwọn o kí lọ sọ wọ̀nú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ èmi náà ń jọ kan mú ní inú ọdún bá ń gbàta wà ń Saudi èmi àtàwọn fámílì mi èmi máa kó wọn lọ <laughs> àwọn afáàdán kọ àwọn <laughs> jòkó yìí a máa kó wọn lọ àdá ikú ẹ̀yìn náà ẹ̀sọdún garden garden halal halal garden torí ká mọ̀ kọ̀yádà rẹ̀ mo wá fẹ́ dẹ̀wò bẹ́ẹ̀ lọ́dún kan nílẹ̀ ilẹ̀ àdọ́gbẹ̀ ẹmọ ẹmọ àti jù báhùn lọ mìíràn jù kí ní lọ gbogbo orú àwọn ọ̀ràn báyìí min mazọ́hìrì gòlò ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn onímọ̀ fẹ́ se láwùjọ wà yìí torí sọ̀rọ̀ ni òjẹ́ wọn ó se ọlọ́run ò sì pé wọ́n mẹ́sì àmọ́ pé yẹn bá rí wa ń bẹ̀ nísìn <laughs> ó pé kíní àmọ́ kéèyàn mọ̀ pé ìpìlẹ̀ gòlúwùnù nítorúwà bá se ní haramu yọ haramu rẹ̀ àtàfà àtọmọ kí ò ní àti já ilé àtò ní mímọ̀ àmọ́kíyàn ọmọ haramu tọ́lọ́wọ̀n haramu rẹ̀ mínà tàṣẹ́ dúdí pìdí inú àwọn ọ̀nà kíni mẹ́lmọ̀dọ́hìrì gòlò kò burú kíyàn ó ní trust inú àfá kan ya mo gbà pé bàbá albá ní àfá ni wọn lápẹjúwe ni o mo gbà pé sheikh ibn baz àfá ni wọn hmm? kódà mo gbà pé dr asra àfá ni wọn káwà náà wálé kò burú amẹ́rí pé bo ní ó ti burú níjọba ti wá di pé àwọn dókítà wí nẹ́sù ní bàbá albani ò wíbẹ̀ àtàásùbú lè ráì níjọba ti di pé ní àfẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì má kọ́dà bó se pé ní oun súnnà náà ni ẹ́ tọ́wà ti di pé ní àfá àti wa táwà ti gbà fún nìna kọ́dà ẹlòmíì gbá àálọ̀ bí wọn náà a bá ní ká kàmọ̀ ẹ̀sẹ̀ èyí tèyàn lè ṣe bẹ́ẹ̀ wà ó lẹni tẹ́ mọ̀ pó ní wìkúwì ni bọ́ bá wì nǹkan fún yẹn wá bí wọ́n o pé ẹ̀dàkùn tí wí lónìí ni o wá bí wọ́n o mọ́jọ sọ́nù o àmọ́ ń tàn wí ni pé ẹ̀yìn náà mọ́ kàtígórísì àwọn àfáà yá ń súnà làwọn eléyìí ọ̀rọ̀ náà rà nẹ́bì wọ́n ń wí ìsàṣejù àfá àtèèyàn nìkan bẹ́yàn bá ń rinrú ọ̀nà bẹ́ẹ̀ náà yọ padà já sí kíni algolówó pèdì mímọ̀gọ́hìrí algoló annadhara almithaliyatu ila almujtama almithaliyatu ila almujtama inú àwọn instances gùlú kọ́dẹ̀yàn lè mọ́mọ́ ti tó bá ti ń rí pé ní àdúgbò rẹ inú agboolé yín inú ìlú yín kò yẹ kí ọlọ́run ọdá wa sáàrin àwọn eléyìí kò yẹ kí kíní kẹ́lò olú ẹlòmí ilé pé kílà àwọn eléyìí ń se láyé kí ni wọ́n se wọ́n sí rílẹ̀ ọ̀dá lóòtọ́ àmìyàn gbọdọ̀ mọ̀ pé súnà ọlọ́run ni pé àwọn kan ma lòfin ọlọ́run àwọn kan sì ma ṣe kíni àwọn kan sì ma takò díútì ìwọ ni pé kó dé wọn ó rí na pé ní à ẹ̀tẹ̀ lófin tọ́lọ́run àmọ́kẹ́yàn ọmọ retí pé mùsùtámọ̀wò màláíkà lòun ọmọ gbé irú èrò báwọn bá ti ń bẹ lórí yẹn kò sí tí ó padà kángun rẹ̀ gbòlúwò fìdí nìyàn ọlọ́run sì ti ṣe kò ẹ̀skíùsì kankan wà ìwọ náà bíra rẹ̀ wò tó bá jẹ́ pọ́ pọ́síbù bẹ́ẹ̀ ni ẹ́ ọ̀yẹ́ká rẹ̀ ni tí ó sì zìnà dípò wọn lẹ̀ lókò ní àwọn sọ̀hábí ànẹ́bí ẹ̀kọ́ lọ́lọ́run <laughs> sallallahu alaihi wasallam pé mujtama'u màláíkà yàtọ̀ fún mujtama'u kíni ó yàtọ̀ fún àkójọ màláíkà sẹ́ ó yàtọ̀ fún kíni ó yàtọ̀ fún àkójọ ọmọnìyàn òun ló ṣe wá nù hadithi kan pé inú ẹni tó lóore jù nínú ọmọ annabi adama alẹ́dẹ̀ yóò kọ́lì tún náà sáwọ̀ yẹ́ sùgbèrò aláàzáhùn pé èwo lọ dájú kí n dádì àwọn mí ọláwọn lọ dálúlẹ̀ àìgbẹ́sìn yé tó pé àfẹ́ dá ìlú ti wá lẹ́ tó pé gbogbo mọ́kíní àwọn èèyàn ọ́rí wọn tún se

ọwà aláàánú ti wọn náà gbogbo ń tọ́ bá lè ṣe tó tún máa lára wọn àmọ́kíyàn wá sọ rẹ̀ di dádì <laughs> bí àṣà yóòbá yàtọ̀ fún tún máa dádì lédè bó <laughs> pé ẹnú àwà àwà ìbá wọn ṣe àwẹ́ bá wọn ṣe kọ́dẹ̀ nìkan ti wá fún mi mọ̀mọ̀ rí pé dókítà àwọn tí a mọ̀ rí tẹ́ mọ́ <laughs> kí wọn kí ló dé ó ń bí díà ní wọn mọ́ mọ́ àmọ́ sí ìgbàtí ń bá wá kí wọn ní ní rí dáwà sí a pé gbogbo ẹ̀ lọ́láàlá o a pé kíyàn dára wọn náà kọ́ mọ́ mọ́ yàtọ̀ àti bídí àti súnà pé àjọ ń se gbogbo ẹ̀pọ̀ náà ni àmọ́ ń tàà ń wí ni pé èyàn gbọ́dọ̀ ní ní víù rẹ̀ pé kò ní sẹ́sẹ̀ láwùjọ yìí kò ní sí bídíà kọ́dà kò ní sí síríkù

ẹ̀yìn náà ti ẹ̀tí orin irú ẹ̀ kọjá kàzálìkà kúntùn min qablu famanna Allahu alaykum torí náà káfí ètè lọ́n torí àsìkò kama mú ní point by point an-nadhara al-mithaliya ila al gbìyànjú ọmọ tún wọn ṣe nínú مظاهر القلوب الجرأة على النيل من أهل العلم ورميهم ورميهم بالعظائم ونبذ كلامهم nínú gbogbo ẹni tó bá ti gbọ́ sí bẹ́ẹ̀ ah torí ẹ ìlú tọ́lọ ní káwò gbé díẹ̀ ọjẹ́ ká ní experience rẹ̀ mo mọ́ ń sọ fáwọn èèyàn pé 1989 tèmi dé Madina ta bá àwọn ẹ̀gbọ́n wa ń bẹ àwọn alfa wa àwọn náà wà ń jòkó yí sọ lójú wọn nísìn bá a ṣe bá àwọn alfa wa ń jọ náà ó wù mí kírò tún padà lónìí àwọn ń pa àfáà kan ní sálàfí in ta mọ̀ ní pé áhàlú alẹ́ẹ̀lì ya àwọn àfáàní onímẹ́mà ni wọn sẹ́ríjọ́ tó bá ti di pé rún tó sẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá lónìí tàà bá tètè ké kó tó wọ̀lú ti wa náà níjọ́ bá ti di pé ní àtún lè sọ̀bẹ́ sáàrin àwọn àfóhùn bídíà o àpá àfá àti ń pò nǹkan o àfá àpá àti tẹ́nìkan ó tún lè wá pé kílẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ohun ìtọ́lọ́ tààrí níbi lọ́lọ́ kí àwọn kan jò ní inú àwọn àfáàwà kọ́lọ̀kọ́ mọ́sá àsàlékún àlàáfíà fún wọn ẹnìkan sọ̀kan fún mi ń jò ní inú àwọn àfáàwà náà lọ sọ inú mi sí bàjẹ́ ó ní ẹbá ìfẹ́ dákọ wọn ni ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ wọn ẹbá bàbá alámọ́ sọ̀rọ̀ àwọn tí ẹ̀dọ́dọ̀ wọn jò ní wọn lọ rẹ̀ wọn lọ́spítù làwọn ti lọ bá wọn ní tó wá bà wọn ní jẹ́ ni pé àwọn ọmọ wọn yóò kó lọ́spítù náà <laughs> àwọn sàbá níbi ìgbèrí bàbó bàbá ní ọ̀spítù náà náà tún ti ń wí fún pé ya sheikh ishrayuk fulan athna alayka ẹni báyìí àfáà náà lẹni tí wọ́n rí bá sí wọ́n ń sọ̀rọ̀ yí dáadáa ń jò ní ìfà sókùrọ ní àbí rọ́ ni àbí ń sóòtọ́ ẹ̀dàkùn sí fàtíwà lè léyìn wọ́n ti bá débẹ̀ tíyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn wà láìkẹ́ ṣe màlókù tí wọ́n wá irun tí wọ́n wá lọ́nu ọmọ tó ń wí nǹkan bá ìjọba ìṣẹ́ráyókùn fíì ìjọ tí wọ́n náà bá dìdí pé ń tọ́ ń bá kínú ọ̀rìn náà gùlúù tí alfa àwọn alfa òwúwo lẹ́nu ọmọ kíwú mọ́ òun làwọn afá mọ́ ní luhumul ulama'i masmuma wa adatullahi fi man yantahiku hurumatihim ma'luma àwọn alfa ní ẹran àwọn onímímọ̀ masmuma ìwọ ni o laysu ma'sumin òun láti wílẹ̀ kan kọ̀sádéhùn láàrin àwọn àtọ́lọ́n ìsìwí wọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta òun ní ọjà fi mọ̀pọ̀ mèèyàn ni wọ́n ọmọ kan gbọ́n òun jẹun yóò tẹ́jọ́ kẹ ní <laughs> jami'a náà ni lọ́bá dáná sun fásil bá rí pé ajari náà ìrùpò seta wíl seta wíl wọ́n lẹ́nìkan náà kánná sí kíra náà wáwí àwọn tí ó sì tí ìkanná sí ń lù ti wáyà iná ẹmọrú ahán tí wọ́n fi ń sọ̀rọ̀ náwáwí ibn hajjar tí wọ́n tó bá tẹ́ẹsẹ̀ wọn gbogbo ẹni tí àfáà súnnà alfáà tó gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run lójú ọ̀nà súnnà nẹ́bà muhammad sallam tó bá ti fẹ́lẹ́ lẹ́nu rẹ̀ ìrìnà kíni ìrìnà gùlù nínú أهل العلم من مظاهر الغلو التسرع في التفسيق والتبديع والتكفير ìmá kánjú ìmá yára pé <laughs> tí ó sáàmà ya ìlòmí ìlà ní pé ọkàrájá àbí ọkàrájá sọkàrájá sẹ́gbọ́n tí wíhun tẹ bá rí tẹ́lòmí bá wojúmọ́ tíra kan tí ń sà ń wò ń sà ń wá kálìmọ̀ kan tí ó sọ pé lámọ́ yìí ti di kèfèrí kí lọ fẹ́ gbà mẹ́ kọ́dẹ̀ yìí tí ò wí náà wọ́n mọ̀ wá lọ gbìhẹ́n sẹ́rí báyìí in tó wí ohun tẹ bá wá kaláì méjì sí ìsàlẹ̀ rẹ̀ yọ́ dá tí ìgbọ́kúgbọ́ tó ń gbọ́yé lókè ń yọ́ dánú àmẹ́nu yíò kọ́dẹ̀ nìkan sọ fún mi pé bí ni pé wọ́n ti ní kíní tán ma fi tọ́ kíní tán bí kíní yẹ́lò nǹkan kan tẹ bá ti rí ẹwọ bí ẹwọ bí o ti kàrájá kí lọ fẹ́ gbà ń bẹ ń pé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọlọ́ọ̀ná opposite àwọn sọ̀hábí ànẹ́bì ni ọ́ inú tí wọ́n máa bàjẹ́ ni bí a bá lùsìyàn lọ́ọ̀ná ìwọ́ sì tún lọ́ọ̀ná àmọ́ lọ ìdùnnú ẹlòmí lónìí tó pẹ́rẹ̀ ló ń súnà náà ní pé ó ti jáde inú àwọn ọ̀nà tẹ́yàn fi mọ̀ pé sóhun ti kọjá àlà ọ̀kanù àtẹsẹ́rùn káàrọ ọmọ yáyàn láti pèèyàn ń kèfè rí káàrọ ọmọ yáyàn láti pèèyàn ní ombidia inú táwọn ní mímọ̀ júwe fún wa ni pé mímọ̀ zọ́hírí وتدمير الممتلكات بغير حق gbogbo àwọn yìí tàà tí ń wíbọ̀ tẹ́lẹ̀ yìí step upon step ni ibi tí wọ́n padà wá já sí ládé eh, layer by layer ni sẹ́rí kò séése kí ọmọ èèyàn kọ́kàn dìde ńjọ́ kan kó sì pàdé èèyàn ẹgbẹ́ rẹ̀ kó sì tọ̀bẹ̀ bọ́lá àbí kó sì yìnyìn bá àwọn kankan ti sáájú rú àwọn tó ti sáájú ni tàà tí ń kàbọ̀ yìí ó ti gbé sórí rẹ̀ pé mùsàmà màláìkà ló yẹ ká máa gbé kọ̀yẹ́ kírò àwọn ilé yọ wà láyé àwọn alfáà tí ó ké fún náà wọ́n ti jẹ̀yẹ́ <laughs> lọ́dọ̀ ẹgbẹ́ tán bá ní bàbá gbé bàbá kíní wo kọ́dà wọ́n lẹ́lòmí ti bá ti ẹ̀dẹ́ bí àwọn sọ̀hábí ànẹ́bí ibùnú ibùnú òun ni pé ẹ̀mí ọ̀wá ní jẹ́ nǹkankan má ẹni tí wọ́n ti fàwé tí ẹ̀yọ kó nú ìjọ láìláìlàlá zẹ́mù pé kọ́ mọ́ gbáyé mọ́ èyí wọn kọ̀ wúwo kò sí ṣe nípìlẹ̀ tí ìbá ipá àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tàà ń fojú wò kínkìnkìnkìn tàà ń ká látẹ̀ẹ̀kan yìí in ti ń tàrà in lera wọn èyí tí ó wà jẹ́ nàtíjà rẹ̀ ní ti gbogbo one witness lónìí ẹ̀mí ọmọ èèyàn yọ wà yẹ̀yẹ́ bí ìbá ṣe pé kìíní kéèyàn lọ kódà kí common sense ó sọ fún yẹ̀ pé mọ́sálásí jímọ̀ kánú bó ṣe alùsúnẹ̀ yọ̀kan <laughs> yọ́mọ̀ wá jímọ̀ yìí <laughs> kéèyàn wá gbé mọ̀ lọ rúbẹ̀ àti bọ́m̀bù ọmọ ìsàláwà parọ́ mọ́ àmọ́ngbà táwọn nǹkan wọ̀nyí bá ti ṣáájú kò ní jọjúmọ́ òun náà bọ́ bá padà ronú sí ó gbá ah, ládúrà àwọn eléyìí bọ́sẹ̀ ah, <laughs> nìkan a mọ̀ rí àwà ké fún gbogbo ẹ̀ntẹ́mi bá yẹ̀yẹ bẹ́ẹ̀ gbogbogbò hadita annabuwa muhammad sọ kówó ayé al-qur'an al-kari ma nínú àwọn tí ó pé bí yàn bá wáratọ̀ ní tẹ́yàn tọrọ ara ẹ̀bọ̀ tó wé mọ́ rẹ̀ lọ́rùn tó pé ní òun náà lọ tọrọ ara ẹ̀bọ̀ kùbó ti jáde àwọn àfáà ní òun ni sáfkìdìmá àwọn onímọ̀ ní nínú rẹ̀ ní kíni kẹjẹ ẹnìkan tọwọ́ rẹ̀ dáadáa ọgbẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn wá jọjúmọ́ nínú atharu kan ó tún wá pé wọ́n lá nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ń nà ká gbé húrúmà mọ̀mìnì kan lọ́dọ̀ ọwọ́ ọlọ́run húrúmà rẹ̀ jù húrúmà kàábà lọ bí kàábà ti ní húrúmà tó àmáwò kò ní bí ó gba àwọn nǹkan wọ̀nyí bá ti sáájú kò sí ẹ̀kọ̀ sẹ́sùn kan lẹ́yìn <laughs> àpò kọlọ̀n kí wa lẹ́yìn ta ti sọ fúnra wa àwọn mọ̀gọ́ ìrìn àwọn mọ̀gọ́ ìrùmí ilé wà tẹ́mi ọ̀rán tí ẹnu àwọn bàtà mẹ́nubà yìí náà mọ̀rọ̀ pọ́kọ́ta cross ọ̀pọ̀lọpọ̀ ìta àmàrí pé ẹ̀hìn bí i bá ti ń ṣe nǹkan báyìí gùlúwù ní o mọ́ wá tún fẹ́ káti ẹ̀ wo pé asibábòl gòlòwù àpẹẹrẹ àti rí àwọn àpẹẹrẹ rẹ̀ tẹ́mọ̀ pápẹẹrẹ ni pé bí ìgbà tí ti ń rẹ̀yàn díẹ̀díẹ̀ nígbàtàwà bá tó rí ìgbà tójú rẹ̀ pọ́n láwàgbà <laughs> èése kí ló se bẹ́ẹ̀ kó tó di ojú pípọ́n nì sẹ́mọ̀ pé àhà ibẹ̀un láwá fẹ́ lọ nísìn nígbẹ̀ kókó bá ti jọ lójú yàn gbàngbà ẹ̀ ni lọ́jáde jọ́ òun kọ́ a sọ̀rọ̀ lórí kí làwọn asbab àwọn tí ń bí àwọn tàà wá ń rí tí ń jẹ́ mọ̀gọ́ ìrù pàtàkì jùlọ mọ̀gọ́ ìrù ilé ìta fi parí rẹ̀ yìí tẹ́mi ọ̀ fẹ́ jẹ́ nǹkan kan mẹ́ asbábù yẹn pọ̀ tásìkò lè gbà wá àmọ́ ní láti sọ ní kúkúrú ń pín sọ́nà méjì aláwọn asbábùn kàrìjíyà kí è ṣe pé àwágbọn ọ̀lọ́wọ́ sí àwọn kan ní wọ́n kó bá wa àwá láwọn asbábùn dàkìlíyà àwọn asbábù táwà gan hun fúnra wa tó gbé àfọwọ́fà ara wa àwọn yóò náà pọ̀ nínú àwọn tí ń fa gbogbo ń tàà rí yìí tó jẹ́ pé mọ́ láwọn kan ni wọ́n kó bá wa mo sì rùpọ̀ yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà torí pé yàn bá rí bí gbogbo ayé ti dì lónìí yìí pàtàkì jùlọ gbogbo bí tí mùsùlùmí bá wà àti fẹ́ di pé bí wọ́n bá rí yẹn tí yẹn wọ jàlàbíà lásán wọnú pléènì nísìn wọ́n fẹ́ wẹ́ nìkan pé kó jòkó tí yẹn pé àtókún nírùngbà nígbàtí ọba sáà ti dìde ẹmọ ẹ̀sọ́ o <laughs> <laughs> torúgbọ́n wọ́n ra àwọn kan tí ń wọrú ẹ̀ tí <laughs> wọ́n ṣe bẹ́ẹ̀ inú tí ó fà á tí a sì gbọ́dọ̀ máa sọ wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́ èyí táwọn alágbára ayé náà dálẹ̀ pọ̀ mẹ́ àwọn tí wọ́n ń pèrà àwọn alágbára ayé lórí kíni àbòsí tí àbò sí òun wá hàn débi pé bígbà tí yẹn pèsè tó ọba sí tí yẹn bá wá wo ìtàn ìtàn ìtàn àgbáyé ní nǹkan bí ọgọ́rùn-ún ẹ̀dín sẹ́yìn àwọ ọmọ yìí tó ti sáájú o bọ̀tí díẹ̀ táwà lè kà nínú àwọn àbòsí bàbá kó àbòsí mẹ́wàá kalẹ̀ lágbàáyé o mẹ́sàn lọ jẹ́ nà sí ibù mùsùlùmí ń mẹ́sàn lọ jẹ́ pin ti mùsùlùmí ń àbòsí táwọn alágbára ayé ń se láti bí ọgọ́rùn ọdún bàbá kò kalẹ̀ pé àà ah, àbòsí lélé yìí àbòsí lélé yìí bíyàn bá wádìí ẹ̀ fínífíní ẹ̀rí pé ta lọ jẹ́ víktímù mẹ́sàn bẹ́ mùsùlùmí ni inú èyí tí ó pọ̀ jù fọ́nà gbogbo aláké inú gbàtà ń kọ́ hajjúrò alamílì islam wà mọ́ ara ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kílẹ̀ lárúbáwá kó méjì torí páwọn kan sábò sí wọ́n lẹ́ni ó sú ni ó lọ́gbàgbé ẹni ó kó òun ò ní ṣe gíní òun ò ní gbàgbé tẹbá ti ìwárá wọn kan tọ́bá ní tó ẹfin wọ́n lẹ́ ẹ̀rẹ̀ ẹnìkan àbẹ́yàn méjì tó pè fi mbò òun náà tún wá pàṣẹ sọmọ tó bí <laughs> òun náà pàṣẹ sáwọn kí ń sáyẹ́kì speakout ní 1916 tíyàn náà lè lọ́wọ́ kọ́kàá àwọn lárúbáwá ìlú mùsùlùmí wọ́n bẹ lábẹ́ àwọn atrak nígbà náà àdáúlà lọ́fùmàníyà àwọn náà sì ní ọ̀tí àwọn lọ́rùn àfẹ́ gba òmìnira wọ́n wá àwọn náà lẹ̀dí àpò pọ̀pọ̀ máwọn western world àwọn èbó tàwí pé ẹ sọpọ́tì wa wọ́n náà ń pè ní world war one alharbul àwọn turkey join àwọn eh, àwọn italy nkankan ẹ̀ráwà tí àwà jẹ́ kìíní america eh, uk nkan ẹ̀yẹ kún wa bí a bá ti borí wọn òmìnira tẹ́yìn náà lẹ́yìn ń fẹ́hun ní rọrùn ní ọwà ní tó gé kí gbogbo lárúbáwá sẹ́mọ̀pọ̀ mọ̀ ya wọn ní turkey musulmi ni wọ́n àmáwọn náà fẹ́ bọ́gbá èése abẹ́gbà <laughs> òmìnira kí world war one ó tó parí àwọn ọkùnrin méjì èèyàn méjì ní jẹ́ psychist picot ó nó tàn psychist ó kọ̀ọ̀kan nù picot ó kọ̀ọ̀kejì nù mọ̀rùpọ̀ kan wá from france ọ̀kan from uk a méjèèjì ni wọ́n lọ ṣe mítínì tí àwọn ìjọba wọn rán wọn pé ẹsá fi wọ́n lẹ̀ bíjà bá parí tán ìwọ mú ráàkì ṣe káfẹ́yìn Mísírà bí wọ́n ṣe pín gbogbo ilẹ̀ Lárúbáwá iléyè sọ̀rọ̀ àhesọ́ o Sikes Picot S-I-K-E-S dash P-I-C-O-T of 1916 àwọn wá ní tọ̀ ìjà ti tán o àwọn Túrúkì jí ọ̀tnánkè tán àwa ni a di new colonial masters fún yín gbogbo tí ilẹ̀ lárúbá fi wọ abẹ́ àwọn èbó ìpìlẹ̀ rẹ̀ nù òyí wọn mi ọmọ lárúbá wà mí ọmọ mùsùlùmí mi dọ̀la nínú àwọn àbòsí tó hàn ká máa wà sọ àwọn àbòsí pẹ́pẹ̀ẹ̀pẹ́ èyí tí ó jìnà tí gbogbo ó tètè rántí ni tí ń ṣẹlẹ̀ ní philistine táwọn kan mọ̀ pé láti tó lé láàdọ́tọ̀ ọdún ẹjáwà náà mọ̀ darí ara wa láàrin àádọ́tọ̀ ọdún yìí ẹ wá wo àwọn bí tí wọ́n ti gbà láyé pé ẹ̀yin náà máa lọ ẹ̀tì tó dáadó fúnra yín gbogbo bí tí ẹ bá jẹ pé mùsùlùmí ní jàjà òmìnira ń rí tí ń wínú àwọn kan wá ń jà ti wọn láti ní tí mo fẹ́ sọ mẹ́ ni pé ṣẹ́rí kíní yìí ó ti tó polú ọjà gbùlúwù táwọn alágbára yìí náà bá fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyí sẹ́ àwọn gán tó ma mákẹ́ẹ̀tì gùlúwù gbẹ́ sẹ́bẹ́ rí tí wọ́n se tí elé ìdá ààrí ẹlòmí ìtàrọ ó bù lóòtọ́ pẹ̀ ẹ̀ẹ́n ìtàwọn <laughs> tí wọ́n se fún wa nú à nǹkan bá gbà ní o báwọ̀ bá ti ẹ̀ lágbára ká eléyìn bẹ nù al'asibábú alkharijiya tọ́ wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́ ìtàn ní kò sí lè yí padà àwọn àbòsí tí ń sẹlẹ̀ lágbàáyé ọpọ̀ inú àwọn àbòsí wọ́n lẹ́ àwọn kan já pléènì ní libya àwọ̀ sọpọ́tì ẹnìkan já pléènì àmẹ́ ẹmọye tí wọ́n san lórí ẹ̀mẹ́kọ̀ọ̀kan ẹ̀gínú wọ́n ń pè àbá àjáwà local bay àbí kíní Aha. àhà owó tí èyàn ní lọ́lọ́wọ́ bá kó sí mọ́ ẹ̀yàn owó tí ò ní tó sí mọ́ láyé òníwọ́n ní ẹni kọ̀ọ̀kan tí ń bẹnu pléènì òye tẹ́sàn ní gbogbo ẹ̀ lébẹ̀ àsán bẹ̀ẹ̀bá wá kọ̀mpíà rẹ̀ gbogbo tẹ́yìn náà lè find out ní o bí wọ́n bá wá pààyàn ní afghanistan ẹni tán bá sanwó ẹ̀mí fún tọ́pọ̀ ní ọgbà kàmùsùmíà dọ́là rẹ̀ $500 ẹ̀yìn ẹ̀mí tí mùsùlùmí ò ju ọgọ́rùn márùn dọ́là lọ ẹ̀mẹ́mí tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tó ẹni ọba fẹ́ lò tí ìpolú ọjà gùlúgbé à síbẹ̀ ilẹ̀ rí torí náà bọ́lọ̀mbá ní káwọn náà gbọ́ bí i ní kaká tí ń wí àwọn tí ń wí fún wọn náà ń wí àmá wọn ò tí gbọ́dì sin gba à ẹjá listen sáwọn ara bí i náà ẹjá yọ torí ọ sí gbogbo ayé lónìí pé àwa mùsùlùmí tí a è ṣe aláṣejù pọ̀ ju àwọn aláṣejù lọ a máa ń sọ fún wọn pé ẹyọ tí àwọn aláṣejù nú wọ́n mọ̀ gbẹ́sẹ̀ lé tí ayé òbí ní gbádùn ẹ̀yìn náà mú kó mẹ́ àwọn náà ṣetán àti mú kó lódòdó ọ̀rọ̀ àwọn náà ṣe tán láti mú kó tọ́ kádálẹ́yìn òdó báhùn káwà bọ́ sí bí al'asibábú adáhìlìyà àwọn wo ni àwọn okùnfà abẹ́lé pé bọ́yá nírú jókòó ti wà yìí ọlọ́run lè kíkagbára ti wọ́ ká pẹ́tọ̀ jìnà sírù nǹkan báyìí kọ mọ́ bá dá láṣejù nínú ẹ̀sìn asábàbùl awwal olúwa sọ fún wa náà al-Qur'an al-Karim wípé wipe ẹjẹ́ káyà náà fún wa huwa alladhi anzala alayka al-kitaba minhu ayatun muhkamatun hunna ummul kitab wa ukhra mutashabihat fa amma na fi kulubihim zaigun fayattabi'una ma tashabaha minhu ibtigha'a al-fitnati wa ibtigha'a ta'wilihi wa ma ya'lamu ta'wilahu illa Allah والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب آية يجوي وقبي آية القرآن الكريم لوري سيريسي تولو سوكالي olúwa ní mẹ́nìhà ọlọ́ngan ló wíbẹ̀ o mẹ́nìhù ayatun muhkamat wa ukharun hunna hummul kitab wa ukharun mutashabihat àwọn àyà kan bẹ tí ó sẹ́sùn kan lẹ́yìn àpò muhkamat ta mọ̀ pé a pọ́nbélé ìtọ́lọ̀un wí ni at the same time àwọn kan bẹ tó pé mutashabihat ó se yí irú ìtàwọn kan yí lọ bí wọ́n yí lọ yìí òun lalkùránì fi wá ní fa'amàlàdí na fi kùlúbìyàn zaigun fayattabi'u na mẹ́ta ṣábà àmìnù gbogbo ẹni ẹbá wá rí tí ó fẹ́ rìn na gùlúwò in tí ó fà ní pé ń jọ tó bá ti jẹ́ pé níbi mùtàṣábíù yìí bí wọ́n bá kéwú mùtàṣábíù lọ́mọ wá <laughs> wọ́n sọ̀tàn kan jọ kan mú ní bàbá albani ẹnu wọn mo ti gbọ́ nínú muhadara àwọn kan allahu yarhamu rahmatan wasa wọ́n lè àfá kan ọlọ́mọ tí ma bá tó bàtà àwọn àfá tí ma jayé tí ọkàn mi ó nù bàtà ọkàn ní ó ọmọ yìí sì ma tó <laughs> kọ̀sá tó bàtà fún àfá bàbá albani nígbà táwọn fi wà ní albania ní ṣẹlẹ̀ ìjì ṣẹlẹ̀ o párátà àfá yóò se fátíwá ẹgbẹ́ kí ló wí o ní ọmọ yíò ẹlọ ọmọ òwà káàfẹ̀ huwa <laughs> ó di di kẹfẹ̀rí lérí kíni <laughs> lórí onúbàtà àfá ẹ oníbẹ̀yìn ó ní tìtorí pé ẹmọ awo ní tí ọlọ́mìnà fi ń dàlákà ìyá ayé rúlò nínú ọmọ wá tó lera àwọn ẹwà rọ̀pọ̀rọ̀ gidi ni ẹ̀ torí pé ní tó se yẹn ó túnmọ̀ pé lamya tarim al'alim ọ̀pán àfà rẹ̀ lé lóòtọ́ ni àbáná gbà àbí ọmọ yóò se dá ẹni tí ọba sì pán àfáà lé àfáà kí ọ̀pán lé ìmọ̀tá àfáà àwọn ní gan ní tàbùkù ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dá wọ́n mọ́ lámì àtọ́ ẹni tí ọba pán mọ̀lé ń kọ́ kílẹ̀mọ̀ tó ń ṣe yẹn ẹni tó ní mọ̀ gan ni ọ̀pán lé ẹni tí ọba sì pán ẹni tí ó ní mọ̀ lé ó àwọn wá bí gbé mọ́ ń kọ́ àdà hàdì ìkọ́ ìdà tá ń fún ọkọ́ ìdà ṣètọ́ ní tó ń gbé kí ẹgbẹ́ ẹnìkan ṣe kì níkan ẹwà rẹ̀ lómi ọmọ wá tó bí falisafa ẹ̀ẹ́tọ́ bá ṣe báyìí só ọjáde àbí ọjáde sọ wọlé àbí ọwọlé ẹ̀dàkùn ẹja fura sí òun ibn umar radiyallahu anhu kọ́lá fi haruri àwọn khawariji tí mo wílẹ̀ kan gbà tí ibn umaru fẹ́ sọ̀rọ̀ ń pa wọn kọ́lá innahu yara un shirara khalqillah ibn umaru lóhun orí ẹ̀dà ọlọ́run tó burú tó tó wọn àwọn ni wọ́n burú jù lọ́dọ̀ ọlọ́run àwọn wo àwọn táwọn gbà pé imani tàwọn àlí àti muawi yóò tó unzilat fil kufari faja'aluha fil mu'minin intalaqu ila ayatin unzilat fil kufar faja'aluha fil mu'minin wọ́n sì tójú bọ ayá alùkùránì tọ́lọ́run tí ń sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí nígbàtá wọn ma tú fáyé wọ́n wá ń se gíní wọ́n wá ń túmọ̀ rẹ̀ pé àwọn tí ń kírùn tí ń gbáwẹ̀ tí ń se la ilaha níbi ọlọ́run bá ti ń sọ̀rọ̀ kèfèrí kíyàn ọmọ wá àpílà irú rẹ̀ sí musulmi tó se pé mọ̀mẹ́ní ni àmọ́sásìsẹ́ ibn omaru ni arahun shirọ́rọ̀ kalkila àwọn ni wọ́n burú jù lẹ́dà ọlọ́run torí náà baghdadi mọ̀rọ̀rọ̀ tí wọ́n náà ń bí àwọn náà sọ́tàn kan tí ó kọ wa lẹ́kọ̀ọ́ láti mọ wọ́n ní láyé alkhalifa al-ma'mun min al-khulafa al-abbasiyyin ọ̀kan nù àwọn kàwárí jù aláṣẹ́jù ọwọ̀lé wá bá al-ma'mun ọwá kí áyà yìí fún ma'mun áyà kan ta kan wà bí ìtọ́jú ọ̀nà wa man lam màmúnù ní ẹ̀yìn ọlọ́run wíbẹ̀ oní ọlọ́run wíbẹ̀ ìbẹ̀nú alkùránì bóò ló ti mọ̀ <laughs> ó sojú ẹjọ́ tí tọ́sọ̀ kalẹ̀ ní àwọn náà kò sojú ó ti wá mọ̀ kọ́ọ̀lá mẹ́dẹ̀ lílùkà kọ́ọ̀lá ìjìmáàrú al'umma gbogbo àwọn àfáà al'umma ni ìjìmáwù ló fi hàn wá pé ìyẹn ni pé ìpanupọ̀ kọ̀sáàfà tó jìyàn nínú pé ayà yìí ń bẹ ní kíni ẹwà gbọ́n tí ma múnù wí ọ̀lẹ́ fàkẹmẹ́ rọ̀dí tàbí ìjìmáìhìn fi tẹ̀nzíl fọ́rọ̀dọ̀ bí ìjìmáìhìn fi tàwíl فكما tó mọ̀ pé ìjìmọ̀ wà àwọn àfáà jọun lójú ọgbà páyà yìí bẹ̀rẹ̀ alkùránì béèrè ìjìmọ́ wọn bó wọn ti gbáyà iye mọ́wí tí ẹ lónìí bí ìjìmọ́ wọn bá lè ṣiṣẹ́ pé àyà yìí sọ̀kalẹ̀ ẹrákùn sí ọ̀rọ̀ yẹn sọ́yé gbogbo tí ìjìmọ́ ìwò ti parí tí wọ́n ti close ẹ̀ bí àṣà àwọn ilé ìbò wọ́n ní kéèsì kan ti wà closed ẹlùmí tí ò tó nkankan lónìí sí rí òpin rẹ̀ kọ́dà àwọn àlfáà kan se débi pé

ipé tí ẹ̀ gbàgbé gbogbo ìtò ń wíhun bá ń na ká kíni sọ̀hábí ànẹ́bí ẹ̀yọ̀ kán tọ́lẹ̀ ni ọba fi sí bí mo gàrí àbí gíná lọ fi mú yọ wọ̀ná pé tí ẹ̀ na ká sísà abé kan lẹ́yẹjì kún náà lè rí nígbàtọ̀ wá mọ̀ pé àwọn sọ̀hábé ájìmọ̀ ohun ẹnu wọn papọ̀ ni ó lẹ́yìn tẹ́ bá dé lẹ́yìn كما رضيت بإجماعهم في التنزيل فرض بإجماعهم في التأويل كيسي قايا يكن سوكال الله سنع ونكي ونقوي بولا ونقوي لنا دومبي أقول لكم تين دايس يقولوا نمن اتباع المتشابهات يني أي ناني جماع سلف الأمة nínú àwọn ìpìlẹ̀ òṣúlù àdílà ṣẹ̀ríà sí ní kíni al'ijimá fa iná ummati lantajtami ala dọ̀láàlá torí náà inú àwọn asibabu àwọn tí ń fa àṣejù ẹ̀sẹ̀ tí ń fa àṣejù nínú ẹ̀sìn mọ̀ ń wí repeatedly ẹnìkan pàwọn àfáà tàà ń wí bàbá bọmbáàsì ni bàbá bínúfẹ̀ mẹ́ni ni bàbá albani àwọn tó sáájú wọn tó sáájú wọn alìmáàmù malik alìmáàmù sáfin asọ̀hábà rọ̀dọ̀ọ̀nù lọ́yà aléyìn ẹnìkan pé máa súnmù ni wọn àmẹ́ ẹjá gbà kó níbi tí wọ́n kéwú dé káyí tó gbà pàfà ni wọn ara àdánwò ni pé ní ẹni ọ yẹ kọ́ tẹ́tíra sí yàn tí wọ́n bá ń tẹ́tíra sí àdánwò ni ẹni ọyẹ kóhùn gan ọmọ wá ké sẹ́ẹ̀tì kí pé ẹ̀dàkùn ni bàbá wíyàn yìí tó ikóhùn là wá ń ta sọ di àdánwò ń kọ nàìjíríà yìí in tí dr in tí jáde ń jámíà bí n bá wálé tí wọ́n pè mí sí orí rédíò pé wá sí pàtíwá ẹgbẹ́ kí wọ́n mọ̀ pè mí àwọn àfáàgbà láti saudi àfáàgbà mò mo rí pé bí a ti kó bára wa nù a mọ̀ fúnra wa bí kọ́bẹ́kọ́bẹ́ láti mọ̀ àwọn àgbàfà akóbára púpọ̀ lọ́nà ni fún ẹlòmí yọ mọ̀ wọn rẹ̀ ẹlòmí bá fún yọ bẹ́ gbogbo ẹ̀lá ti ń lọ nínú tí ó padà dé nígbẹ̀yìn ayé ni fi ànábì lẹ́ni tí ọ̀ tó kọ́ dá sọ́rọ̀ ní ọmọ wa dá sọ́rọ̀ wọn ni mẹ́ni rọwọ́ ìbèdọ̀ kọ́ọ́lá rọ́júlù tààfí yàtàkẹ́lẹ̀mù fi amrin àmà torí náà eléyìn náà bẹ́nu tó yẹ ká fi èsí ah, ó níbi àwọn bàbá bá ní kíúdé èyàn ọgbọ́dọ̀ kan wá gbígbà tí ẹlòmígbà tọ́kàn yọ ọyọ wọn jìgá báyìí gbé kọ́nà wọ́n sọ fún pé a ṣe kàlbá ní báyẹn òun sọ fún ipá nẹ́bí bàbá bá ní ọmọ nẹ́bí ọyẹ kí làákàyọ̀ sọ fún yẹn wàláì kìí sí pé mọ́ ń rìpíjẹ wàláì èmi ọ̀ẹ́ bá bèlébù pé máa súnmù làwọn àfáwọn yìí kọ̀sẹ́ nìkan náà àwọn àfáwà yìí tó gbà pé wọn ò lè sàṣìṣe àmọ́ ó níbì kan ẹnìkan ní gbogbo bóyá tí tẹ ń fa náà ní pé sẹ́mọ̀ pé kò síbi tí wọ́n ti hàn róòlù àfá àwọn tó jọ àwọn àfóhùnṣẹ̀rí àṣẹmọ̀ pé àwọn làwọn lọ́yà àwọn ní àgbáyé

àwọn kọ́là láàrin ara wọn wọ́n mọ̀ kàtígórí ara wọn wọn aláwọn kan ní aláṣẹ́rọ̀tún mubasharu nebeljan wọn aláwọn kan ní ahàlù badiri àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ torí náà ẹ̀dàkùn eléyìn náà ẹni tí wọ́n bá ń fọn kọmọ̀bẹ̀ẹ́wò kọmọ̀gbà fífọn torí pé èmi ò ó nídi kíni ó nídi experience ayé ẹ ma wo pé àwọn fátíwá míì ya bó làwọn bàbá kan ti sọ tọ́rọ̀ yìí ibi tó ju ti ẹ́ dé nìwọ́ sọ ọmọ ìwọ́ ọmọ tí ó jẹ́yìn rẹ̀ gbọ́ ẹlòmí ọkàn ju fátíwá kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ adẹ́wò tó bá mùsùlùmí láyé lónìí fátíwá kọ̀rọ̀ yàrá ẹnìkan ni but àwọn àrọ̀sìkúnà fìlẹ̀ ilmi irú ẹ̀ ní ọmọrù kọ wọn bí ọ̀rọ̀ ńláńlá bá dé umaru ní ẹlọ ké sí gbogbo àwọn alùbádìrì wá ẹwà fojú ìgbé tẹgbé ànẹ́bì tẹbà ànẹ́bì gbé yàtọ̀ fún kéwú torí náà eléyìn náà bẹ̀ nínú àdánwò tàwálí mọ̀rọ̀ ti balkiyá dalẹ̀ ilmiya man lè sa láhàbí ààrẹ tọ́ì التعامل غير الشرعي في معالجة القلوب fẹ̀kìríyàn ọgbẹ̀ náà láàmà mẹ́nubà ilé iná tún bá àwọn alágbára ayé àtàwọn alágbára ti wá ń tò sí iná bọ́lọ̀mbá láwọn náà gbọ́ ilé iná bá wọn wí sẹ rárá ń tí àwọn mọ̀gọ́ ta kàlẹ̀ kan ní pàtàkì jùlọ mọ̀gọ́ ń fún violence tí òjò tí tán ààrẹ ni pé bá bá láàfẹ́ wá ogun sí àṣejù èyí se tá mẹ́ni táwà náà mọ̀ pé ó sẹ̀ kó lè tọ́ pọ̀ jù ní pẹ́ni tí ó sẹ̀ gan òun ni ó pẹ́ ń bí ìyà jù ẹni sẹ̀ gan lọ ẹwà rò pé èyàn sàbò sí kọ́lọ́wọ́n mọ́ gbogbo àwọn tí ń ọwọ́ tẹ mọ̀ pé wọn ò nǹkan o tí wọ́n bá ń sé pé ilé gbogbo olú igbe gbogbo wọ́n sì fi mí sí àyè <laughs> tán sì mọ̀ pé ọlọ́run ló wọ́n dáwọn o dáwọ́tul mazlum pé àdúà tẹni táa bò sí tọ́ bá se olúwa ní kò sí gàgá kan láàrin ẹ̀mí rẹ̀ o láàrin ilé yìí just anamọgbó ilé yìí ọ̀tọ̀ ní tá rán wọn ọ̀tọ̀ ní west africa èyí tán láwọn fẹ́ jókòó máa wọ́n bá nù nẹ̀kọ́bùn gbogbo west african countries ní tìtorí pé àwọn kan wọ nẹ̀kọ́bùn wọ́n fi se tí ọ̀dá yes ọ̀dá bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ti bá nù ṣáàtì ti pẹ́ torípa àwọn tí ń wọ ṣáàtì fi se tí ọ̀dá ti pọ̀ àbí ó yá ti rí pé wọ́n bá nù bùbá àti sòkòtò torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ padà ń bẹ́ẹ̀ bàbá fẹ́ ká lékùn bínú ọlọ́run ọba wa kí nàìjíríà ọmọ tẹ̀lé wọn lọ rú o àwọn òfìgbà kan sáàfà súnà kan tí ó sọpọ́ọ̀tì ń tọ́lọ́wọ̀n sọpọ́ọ̀tì àmọ́kẹ́yàn wá pé nítorí pé ẹnìkan wọ́rọ̀ aṣọ kan sí nkankan àbẹ́nìkan ọjọ́ ẹnìkan irú yìí náà ò ni في معالجة الغلو فكريا من الأسباب غياب الوعي بحرمة المسلم وحرمة دمه وماله لكن وإن الفاوة ejo ma jade nnu awon lectures awon durusu wa kada ipataki huruma ewo madebe tí ń bẹ lára ẹ̀jẹ̀ musulmi ah, kọ́dà bó ipá eh, àdíìsì tá máa ké náà ní pé al-muslim al-muslimi haram dámùhú wà mẹ́lùhú wà ẹ́rẹ́gbòhú ó yẹ kí á tàwọn èèyàn jí padà pé è eh, gbogbo ránran gbogbo ránran yìí gbogbo ìtọ́ ń bá kìí bẹ́mi ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ à ah, kọ́mọ̀ ìgébi tí gbogbo òun àtàwẹ̀rẹ̀ àtàjìrẹ̀ àti zakari oòrùn sínú o ẹjá ma dẹ́rùbà àwọn èèyàn débẹ̀ òdodo ni torí pé àfi kí á dáa padà káwọn èèyàn mọ̀ pé áá ń tó rọrùn kọ́ ni kí ẹnìkan kan àtẹni ọ́sẹ̀ àtẹntí ọ́sẹ̀ alọ́bì à ń wẹ́ nìkan wá pààyàn mẹ́wàá hmm? kódà bí àwọn ẹni yìí kódà bí wọ́n ṣe mùsùlùmí torípa gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ annabi ló wí annabi sallallahu alaihi ni ní man qatala mu'ahada man qatala mu'ahada annabi lẹ́ni ó bá pa ẹni tí èsẹ musulmi ni o a má déhùn ń bẹ láàrin àtẹ̀yìn wọn ẹ̀ sínú jà torípẹ́lò mí ọmọ pé islam pín musulmi kèfèrí tẹ́ ẹjọ́ ń jà àti kèfèrí tí tí ò sí jà láàrin yìí annabi ní kèfèrí tí ó mu'ahadu ẹni ó bá pa lam rọ̀híhàtà aljanna annabi ní kò ní gbóhun aljanna bẹ̀lẹ̀ yọ́wọ̀ hadithun sahih kí ní jẹ́ muhammadu lóòdí ayé tò ní ẹni àjọ gbé sítíṣíṣìbù lókan náà lọ́wọ́ ẹ̀dàkùn sí àwánú jànú torí ẹ̀dàkùn ọyẹ káwọn alfọ́ ọmọ sí àwọn èèyàn létí àwọn nǹkan wọ̀nyí kíyàn mọ́rùn-ún pẹ́tọ́ ọlọ́run lòun ń se ìtọ́lọ́run ò bẹ́ẹ̀ òun ní se ẹ̀mí ọmọnìyàn generally pàtàkì jùlọ ẹ̀mí musulmi ọ̀yẹ ká dá orúmọ̀ rẹ̀ padà káwọn èèyàn mọ̀ pé ìtẹ̀jẹ́ ní ìtẹ̀jẹ́ èèyàn sílẹ̀ kèèsí tó rọrùn ọlọ́nkọmọ́sá sọ wá ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìbáàbò yìí ti jáde nú àwọn ọ̀rọ̀ tí mo ti ba a ti mọ́ mọ̀gọ́hírù kí làwọn àpẹẹrẹ àmà ǹjẹ́ ogun kan bẹ tí ìsìláàmù kọ wà pé àṣà sí àgbòrò àṣejù níwọ̀n bá àsìkò tó kú àkọ́kọ́ nínú ìlàjù ọ̀nà táa fi lè tríìtì àrùn yìí torí wà láyà àrùn ni o òun ni pé kíkó wọ́ wà sín sí à pẹ̀lú ààrẹ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí lọ́bìra rẹ̀ ń lé wípé bàbá kó kalẹ̀ sheikh wípé ìsìláàmù ní àṣejù ní àṣe ètò ní tẹ́mọ̀kí mẹ́tẹ̀ẹ̀ta náà ni èwo lọ́lọ́n fẹ́ mẹ́ kíyàn wà sí sí àpé à èwo ní kíni èwo lọ́lọ́n fẹ́ kí n kọjá àlà lọ́fẹ́ ni àbí kí n dúó lójú àlà rẹ̀ eléyìí tí ò rújú pẹ̀lú ẹ̀rí ti ń kà fún wa ní alkùnrin kẹrìm àti súnà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ní sí ni pé gẹ́gẹ́ bí mo ti wí nípìlẹ̀ bíyàn bá ń tanra rẹ̀ lókú ìsàséjù ẹ̀sìn bọ́lọ̀n bá ti ẹ̀yọ̀ ń dá àyàn tí ò bí ọ pé èsè tó tún tó sàséjù mọ́ níran kan pé yóò mọ̀ ọgbà ládàá kan lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tí èèyàn bá ṣiṣẹ́ kọjá ọyẹ kákọ́ gbà nú ọkàn wa pé ní ìsàsíjù nú ẹ̀sìn ọlọ́run ọ̀bẹ̀ wa o kí làwọn ẹ̀rí eléyìí lẹ́rí tó pọ̀ nú alkùnrin kẹrin nínú àwọn ẹ̀rí ta fi rí bẹ́ẹ̀ nú alkùnrin ni pé nínú sọ́rọ̀tù olúwa níbà ti sẹ̀yìn alìhúmà nẹ́bì jà annákùn ummatan wasatọ̀ a ní ẹjá alìhúmà tí ó wà láàrin déédé mínú wasatiyya túnmà wasatiyya pọ̀ àmẹ́nu wasatiyya ni pé ní bainal guluwi wa والتفريط بين التفريط والإفراط láàrin àìsẹ ètò àti àṣejù àrin ẹni islam wa ja'alnakum ummatan wasatọ̀ nínú àwọn ẹ̀rí tí ó fi yé wa torí pé agbọ́dọ̀ àfi tí yẹn bá wà convinced pẹ̀lú eléyìí ń pé á ah, ọlọ́run ọ̀ràn mi mo rò pé tí yẹn bá rí yíò mú kó gbogbo àwọn ìlàjò ogun yókù yọ ma tẹ̀lé pọ̀tà kọ́kọ́ ni pé kéèyàn ti ẹ̀bí rẹ̀ náà pẹ́ dákun sí èwo lọ́lọ́run ràn <laughs> ni <laughs> àbí kí <laughs> cross aha lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n là nẹ́bì rí arákùnrin kan ó dúnú oòrùn ó tó kó jòkó tó yẹ kẹ́sì ò ti ròyàn kò jòkó ó gba àwọn èèyàn rí póòrùn mú ẹni tí ó fi nǹkan borí rẹ̀ ẹni tí ó tasọ ẹni tí ó bọ́ sábẹ́ kí ní òun ẹ̀fì ńlẹ̀ o ó dúó nínú oòrùn wọ́n tún wá súnmọ́ ó ní kódò òun gbá rẹ̀ ó di mélòó <laughs> ó dúó ọyẹ kó jòkó ẹsẹ̀ yẹ oró kò jòkó inú oòrùn gbogbo èèyàn fi nǹkan borí ó ní kò ní ẹgbó sẹ́wàá mú mi ààwẹ́ ń bẹ <laughs> wọ́n là nẹ́bí níbò jíjẹ́ wọ́n ni àbú ókọ rẹ̀ wà láyé stadilla wọ yẹsùn <laughs> pé ọ lè rí fọ́lọ́n ní ìdẹ̀rí tí ń se wọn àdéhùn àrin wọn àtọ́lọ́n ní ọbọ́lọ́n ní májẹ̀mú ní kí májẹ̀mú àtọ́lọ́n wọn ò ní gbòkó bó ti lè wù kẹ́sí oró ohun tó bó sì ti lè wù kóòrùn mú tó òun fẹ́ fi sin lọ́run ni òun ní ẹnìkan mọ́ bá wọn bẹ̀rẹ̀ o bóhun ó sì se máa kí ni ìwọ́rò pa nẹ́bí ó wí jọ náà yóò pẹ́ àṣà ah, ibẹ̀ ó àwọn ẹni ọlọ́ni ah, ó lè wà náà káyẹ lómí ìgbé àgbà ah, ẹ̀bá fi bá débẹ̀ o n tí ó jọ ánsà tí mo ní kọ́ bí rẹ̀ nù o èwo lọ́lọ́ o gbé sí ànẹ́bí ni ẹsọ bá bu israel <laughs> lè yákan kọ́lọ̀ jòkó o <laughs> wọ́lí yestazil kọ́ wa ń tí èborí o <laughs> yóò tí mọ̀ sọ́wọ́ mọ̀ hù àmọ́kọ́ mọ̀ gbàwẹ́ rẹ̀ lọ èyítà aránù èyítọ́ jẹ́ sínú àmú orí yíhun sẹ́rí pé ó ti gun gire kọjá ewé èyí wọn ànẹ́bì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní kọ̀ndẹ́mù gbogbo séèyàn gbogbo nǹkan ànẹ́bì ẹjẹ́ ká máa read between lines ànẹ́bì ò pé olùsí kí lọ́wọ́ àwẹ̀ òsìwò lọ ń gbà tí hàn lọ jòkó lẹ́sẹ̀ bá ń rọ <laughs> <laughs> òrùn yìí sì kọjá tẹ́nì kó pé <laughs> wọ́n mọ́ fún ní ọmọbìnrin lọ́wọ́dé ìborí o àmọ́ wà líyò tí mọ́ ẹgbàwẹ̀ rẹ̀ àwẹ́dà èyí wọ́n já mọ́ mọ̀ pé kí lọ́lọ́m bẹ̀ wá sí bọ́ bá se nírẹ̀ látọ́ sàṣejù tó lè gbà ládá kálà bọ́ bá rí bẹ́ẹ̀ ànẹ́bí ọ sọ fún àbúrísọ̀ àìlìgbà àránkà ah, dédé àfirú iná ànẹ́bí ò wí bẹ́ẹ̀ sọ́lọ́lọ́ ọ̀rọ̀ sọ́lọ́ àdífì mí kún mọ́ wọ́wọ́ hadithun sahi, wọ́n láwọn kan wà lórí ìrìn àjò òtútù wá mú irúnú ọyẹ́ tà wà yí nìsìn bí i bá sì mọ ọyẹ́ mẹ́kà àti mẹ̀dínà <laughs> kò sí fi wé àhà arákùnrin yìí sùn pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ọlálà mẹ́júmọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin a sì mọ̀ tún mọ́ kéèyàn ọ́ lálà irú àlà téèyàn fi máa wẹ́ nígbàtá afá jí afá rí pé á omi yìí kọ́ ọ ọ̀pọ̀ ríwáyà méjì lọ́wá ríwáyà kan ní kọ́dá níbi wọ́n ti ń lọ àwọn ẹnìkan lẹ lókó orí rẹ̀ tún bẹ́gẹ́ ríwáyà kan nù àmá ríwáyà tó wà nù sọ́hí ibn hibban wà sọ́hí ibn khuzaima òun ni pé òtútù kan mú ó sì jíbẹ́ láàárọ̀ ọ̀wá léwẹ̀ pé é àwọn ẹ̀yìn tó mọ́jà wá lọ́wọ́ altejidú na lè ẹ̀dàkùn sọ́nà ń bẹ o kíyàn ọmọ bèèrè rúksọ̀ ìsẹ̀ tó burú wọ́n lárakùnrin wá bí wọ́n pé halittajidú nà rí rọ́ksọ̀tà ẹ̀dàkùn sáyè ń bẹ sáyè ń bẹ kíyàn ọdọ́gbọ́n sí o àti fómi yí tọ́ dáran jánẹ́bà ọmọ tó ń yí mẹ́rẹ́ jùlọ láka rúksọ̀ àwọ̀ mẹ́ mo se pé bọ́lọ̀ ti wọ́n wí fún pé bọ́lọ̀ ti fẹ̀ẹ̀nù àsọ́lọ̀wọ̀n òwí bẹ́ arákùnrin bá gbòmí lóòtọ́ ọlọ́ọ̀bá lúwẹ̀ ọwẹ́ ọbọ̀sálì kìíyàmà níbẹ̀nà àdísí o tẹ̀kó ó yá wọn náà lọ́wọ́ ó di mẹ́ bá délé wọn kẹjọ wọn ó rò pé ó sì olóhun ọwẹ́ nífà anẹ́bíwá bèèrè pé kí ló dé tó fi wẹ̀ lálà ni ẹ̀yìn gbọ́ wá lálà gọ́ nìkódò sí bí wá gbé bí wọ́n gbé àwọn kan lọ́wọ́ béèrè pé ó bí àwọn kan pé wọ́n láwọn oníkọ̀ sọ́nà kan ní ẹ̀bá dáran jánàbà ìwẹ̀ ni ọ̀nà ó lọ wá ẹgbẹ́gílà anẹ́bì wíńjọ náà anẹ́bì ni kọtàlúhú kọtàlẹ̀hùnmùlọ̀ wọ́n sì pàá yẹni pé wọ́n se sábà bí ikú rẹ̀ ah, nẹ́bí sí pèlè wọn nítorí pé ń tọ́lọ́wọ̀n ọ̀ràn wọn àwọn rò pé àwọn gbà bó ní ó se wẹ jánẹ́bà yọ́ dáná jánẹ́bà yọ́ alóhun níwẹ́ wọ musulmi anẹ́bì ní kí ló se wọ́n ó ti tó kó se táyà múmù kó sì máa kírùn ẹ̀ lọ ẹ̀sìn tọ́lọ̀ fi ránun nù ẹnìkan sì ní fa ẹ̀sìn yí lé òun ní ọ̀padà sú ẹ̀sìn ọmọ lọ́njẹ́ ẹ̀ torí náà mo rò pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí in fi ń yé wa pé ọlọ́run kìí ṣe kòkòkò ni ọlọ́run bẹ̀ wá o in tó sábéèrè pé wa ogun sàsí ọ̀rọ̀ àṣejù nú ẹ̀sìn pàtàkì jùlọ ńgbà náà ti jó lórí kókó bó ti jó lórí kókó yìí torí bẹ́yàn ọba parọ́ lókù kọ̀sẹ́ tí ọmọ pé gùlúwù ń bẹ́ńta tọpọ̀ àṣejù ń bẹ́ńta nàìjíríà yà àti bòmí náà aké gbogbo àwọn tí tẹ́rbí àwọn ọmọ ń bẹ lọ́wọ́ wọn igi tútù wọn ló dùn sí gíní ó dùn tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣejù iṣẹ́ òun lẹ́fì rí pé wọ́n wí wí wí wí wí wí bẹ́ẹ̀ bá mú wọn yóò bá ní bẹ́ẹ̀ bá ń gbé wọn lọ́wọ́ wọn ó tún wọ́n mọ̀ bọ̀ká mẹ́ bá ti ń yọyàn ìwọ́n sì tún rí wáyù ṣètọ́ ní méjì ó tún pé ẹ̀tún gbélé yìí náà fún wọn àmọ́ dá bá bá lè tètè se sọ́vé láwọn ilé kéwà àwọn ilé ìwé wa kọ́dà láwọn ilé ìwé ẹgbẹ́rẹ̀ kí láàfáà rúkè wọ́n ń kọ́ wọn kọ̀ búrú wọ́n ní kékeré ní ọjí máa ṣe gíní kan rókò <laughs> inú tó yọ yẹ ká mójútó ìfìṣáfùl gòlúwìl mubakira kí bàbó pẹ ọmọ ẹ̀ ọ ju àwọn ìbéèrè kan sí àwọn jàmọ́ báyìí ah, kí lọ ti ẹ̀ ǹjẹ́ bó wọ́n ń se gbọ́ntọ́mọ̀ rẹ̀ ń wí rọ́pọ̀rọpọ̀ ló ti regret lónìí o ọ̀pọ̀lọpọ̀ kọ́dà látàrí dáadáa ni òun náà ni mọ́mọ̀ yìí lọ wà sí wọn O <laughs> náà ni ó mú lẹ́yìn ìgbé wọ́n sọ̀rọ̀ ọlọ́run yà yìí nígbàtí ọ mọ̀ ẹnìkan sọ fún mi nínú àwọn gbùlúwò ti tò wáyà yìí tẹ́ni <laughs> <laughs> torípé wọ́n ma wí tí ó ma jọ pé tọ́lọ́un ní tànẹ́bì ní irú èyí tí àbú ìsọ̀ráìlú rò pé tọ́lọ́un lòun se yìí ọlọ́run sàmànà wa o nínú ọ̀nà tí a lè fi wá ògùn sí algolo àṣejù òun ni pé ẹjá wọ́ náà níbi àwọn wà sí wa irú èyí tí sọ̀rọ̀tù mustakimu se yìí irú dárísù wa irú léèwé wa bọ́sẹ̀ kọ̀ọ̀kan ẹjá máa sọ̀rọ̀ ń pa ń tà ń wí pé bàbá ti ṣẹ́rí ṣẹ̀tọ́nì ni àwọn alfáà ní nílọ́ndọ̀ wàsíwásù ni wọ́n ti sọ torí náà mazọ́rì gùlúwì náà ní kíni ó ní wàsíwásù wọ́n ní ẹni tí ròyìròyí ẹni tí ròyìròyí ọmọ ẹ̀dà láàmú talẹ́mọ̀ òun lẹni tẹ́sì ń bẹ láàrẹ <laughs> wọ́n lẹ́gílẹ̀ mọ̀tọ́fà wọ́n ní sẹ́yìn rí kó lè ọlọ̀ jalè ń lé tí ò sí nǹkan bẹ̀rẹ̀ ẹni tí ṣètọ́ ni ó ta lọ́fà wàsíwásù ó ti rí pẹ́sì ń bẹ láàrẹ ni gbogbo ẹni tí gùlúwọ ọwọ́ ìfẹ́ ọlọ́run àtànẹ́bì ń bẹ lára ẹ̀yìn ìyún náà ní ṣètọ́ ni ó lò tí ó fi wá fà ó débi ewé ọba kọjá ewé but ara ń tí bọ́yá yóò máa sàánú wá ní pé báwọn èèyàn bá ń gbọ́ láti ìgbàdégbà ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ti fẹ́ fagungi tí ó tètè mọ́ mọ̀ pé ah, eléyìí ti ń kọjá eléyìí ni ó mi rárá wa létí kí lọ́sẹ̀lẹ̀ ń gbèsè ayé ànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tó wà nu bukhari àti muslim tàbí ma pé ọ̀rọ̀ gùlúwù ye ṣe nti ajiyan re o ọ̀rọ̀ àṣejù yìí ṣe nti ajiyan jìyàn o wọ́n la ya annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi ba'atha ali ibn abi talib bi zahabiyyati fa qasamaha bayna arba بين al بن حابس habis وبين زيد الطائي وآخرين zaid al-ta'i wa akharin ibi wọ́n ní annabi sallallahu alaihi wasallam ali bin abi talib fi nǹkan kan ránṣẹ́ nù nǹkan tó jẹ́ tọ gbogbo mùsùlùmí annabi wá pín láàrin àwọn mẹ́rin kan àwọn kan wá wò pé ah, àwa ló yẹ kí annabi ó fún ní kinní yìí àwọn tó wá lọ fún yìí àwọn eléyìí gan ọ̀tá ìsìláàmù díẹ̀ ọ̀rẹ́ ìsìláàmù díẹ̀ ni wọ́n annabi wá ń sọ fún wọn sallallahu alaihi wasallam gbà ah, bẹ́ẹ̀ ni innama ata'allafu àyà kùránì náà ní implementi olúwa ní wálìmọ̀ aláfàtí olóòbòhùn bẹ́ẹ̀ ti wíhun mọ́ màwọn ilé ìpé <laughs> ọkàn wọn ní ìlọ́un ni àmẹ́ẹjá fi fa ojú wọn mara anábi sàlàyé bẹ́ẹ̀ fún wọn wọ́n nígbà anábi ti ń sọ fún e, e, tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀yẹn ni pé gùlúù lè fẹ́ dé sí ọ̀pọ̀lọpọ̀ wa náà àmọ́ bí tí yóò ti mọ̀ pé tòun ò tí kọjá àlà ní pé bọ́ bá ti gbálàyé ọlọ́run àtànẹ́bí kò sì ṣe gíní àgbà òkè bó àmẹ́sẹ̀ ráwọn tí ó ti kọjá àlàyé wọ́n tún mẹ́rin mi wà ní wọ́n lárákùnrin kan bá dé <laughs> rọ́wìl hadithi júwe rẹ̀ ó ní náà tí olùjẹ̀bìn rọ́ irul àìnẹ́yìn mushriful wajinatayni kasu lihiyati mahlukur ra'si wa qala ya muhammad ittaqillah lárákùnrin kan bá dé irùngbọ̀n rẹ̀ pọ̀ ọfarí gbogbo bó ti rí wọ́n jú rẹ̀ ń jọna ojú rẹ̀ dín in tí ó wí fún ànábì ní pé ya muhammad wa muhammad ìtàkìlá bẹ̀rọ ọlọ́run <laughs> kí ọmọlẹ́yìn ànábì ọmọ ilẹ̀ nàkásá ànábì pé bẹ̀rọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀sá ànábì láyé mẹ́ lónìí àmọ́ bí bàbá alibárí máa ń bẹ láyé ààrẹ jọ nàkásí náà pé ya muhammad nasir ah, ẹni tẹ́ ń jó tíra abúnájárì náà gbogbo orú àwọn nǹkan báyìí nígbà tárakùnrin wá wí tó wítà nẹ́bẹ̀ ní wáìhàk gbé fún ọ èmi ní bẹ̀rù ọlọ́run bẹ́mi ọba bẹ̀rù ọlọ́run ta ni ọ bẹ̀rù ẹ̀ àyàmánu ni ọlọ́run ti bẹ̀ ń sẹ́mọ̀ ọfẹ̀ mi balẹ̀ sí mi pé ní wíwíkúwí ẹ̀yìn ọ̀wá nígbà mi gbọ́ pé wọ́n ní khalid <laughs> ilẹ̀ èyí ò náà kọ jẹ́kọ́ o ègbò ìta ń wíyà wá pé kẹ́nìkan ma sọ kọmọ dásẹ̀ rí àfúnyà lọ́wọ́ rẹ̀ o ẹ̀wọ̀n tí khalidu ní ìdán lè àábèrè authority lọ́dọ̀ ẹni ó ní ni anẹ́bí yọ̀nda fún mi anẹ́bí sì ní ò sí ó sì dákẹ́ kò tún ní lọ dènà dé mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ débẹ̀ yóò tún ti ṣe túmà fáàrún pé bóyó ti bùn wọn ní ni náà fi

la yujawizu hanajirahum yamruquna min ad-din kamuruqi as-sahmi min ar-ramiyya Ànábì ní kò ní pín lórí ọkùnrin yìí o àwọn kan jáde látara rẹ̀ àwọn kan bọ̀ lẹ́yìn eléyìí min aqibi hada qaumun yaqra'una al-qur'an wa ma al-qur'an ke ìyẹn ni pé o Ànábì sallallahu alaihi wasallam ní la yujawizu hanajirahum kọ̀tayọ gbogbo tí wọ́n ti ń ké jáde náà ìyẹn ni pé kò sí fáámù kọ̀ ságbọ́yé kí lọ́lọ́run wí gan níbi alkùránì tí wọ́n ń ké yamurukun anábi ní yamurukun amina dìín bí wọ́n ti máa wọnú ẹ̀sìn wọ́n máa jáde kó mẹ́ kàmùrú sáhàmì mẹ́nà ra wọn lára lóòtọ́ àmọ́ gbò bí ó ti wọlé ní tó ń jáde tẹ́rí pé gbogbo ilé ìtawà ń rí kéré nígbàtẹ́nìkan bá lè dúó kọ́mọ ìfà nẹ́bì gbé ọ̀gbọ́gé ìtàkìlá ọwọ́ ìgbà nẹ́bì ọ̀gbọ́yé nẹ́nu ìtumẹ̀ nẹ́nu pé zọ mọ́ntọ́lọ̀ tó rán ọmọ ni gbogbo wọ tí àyà rẹ bá dìde tẹ́yàn kò fi èsì rẹ̀ èyí tó ń rìpítì àwọn alfáà súnà àpé màá súnmù ni àmú níbi wọn kéde kí ó wá yóò tó gbà pé àfáà ni wọ́n ṣẹ́rí gbogbo àwọn ádàbù yìí làwá lose is unfortunate ẹjẹ́ tó fi bàbá albani sàpẹẹrẹ kan ọmọ kan wá bí bàbá albani ní bèèrè kan lọ́jọ́ kan ọ wá bí wọ́n bàbá wá ní àwọn ò lésì fún ìbéèrè rẹ̀ yìí ọmọ èyí náà tí ó ti kàjírà tí ó ti kàjírà tí ó pọ̀ jù bá bàbá àbọ̀ kí ní kan sí nǹkan bá ẹ̀ṣẹ́ wí báyìí torí pé inú àdíjì báyìí náà lẹ́kọ́ ọ̀sà ròjọ́ òun lọ kẹrin bàbá wá ní gbogbo tó wíhun lèmi náà mà àmọ́ ọmọ tí ò lè jẹ́ kí n wí nǹkan kan ni pé sórí mo ti dákẹ́ lọ́run ẹ̀dàkan ẹgbọ́ àwa shabab àwọn àdáàbò náà àwọn lọ ní tí mo ronú lọ ni pé mọ́ ń kọ́ làbí hadal kọ́wùlé mìnà sàr kó tó kìn mi náà sírù tá ń wúrú ilé yìí nínú àwọn tó sáájú òun ò rí àwọn wò sùn nínú àwọn sọ̀hábí ànẹ́bí àwọn ọ̀rẹ́ ni ó wí rí àwọn wò sùn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn fi láwọn ò ní táwọn ó wì ó lè fáwọn káwọn tó wí nkankan nísìn sí kéwú tẹ́ẹ̀tà làwọn láwọn mọ̀ lónìí tí <laughs> yọ́kàn tábọ̀n náà ní yọmọ wá dayérú lọ gbá ọlọ́nkọ́ sàánù wà torí náà inú ilé iná ń bẹ nínú ta lè fi tọ́ mọ̀rọ̀pọ̀jọ́ ti lọ kágbóbá iná inṣá Allah but mo fẹ́ wí àhá ẹ̀dá ẹjẹ́ ń fi nọ́kùtù ẹyọkan ikùn ó ṣe pàtàkì àti sọ níbi ìjókòó kan tàà ṣe ń tẹ rárá ń tí a sàfẹ́kù rẹ̀ tó sì yẹ ká yè padà òun ni pé kọ́dà kò burú abáwí bẹ́ẹ̀ káwo báwọn tí àwọn òwe lápèjúwe kìí ṣe dandan pé bàfà bá ti wá bàbá ti láàfà ní pé encyclopedia ni ọ̀wọ́ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mà kò lè gbàgbé kò lè sì wí torí ń tó kó bẹ́lò méèdò ní ni pé ń tó wí lánàá kọ̀fẹ́ pò wọn òwí mọ́ lónìí èyí tó wí lánàá sẹ́ kọ̀fẹ́ padà tún dé wájú àwọn ọmọ kéwú mọ́ kó pé ìta wí lánàá wọn o kò rí bẹ́ẹ̀ mọ́ yọ́wà mọ́ látùmọ̀ wẹ́n náà bọ̀tẹ̀ àlùwò ní pé kíyàn ó tréní ààrẹ ó tréní ààrẹ láti má ti jú pé àà ah, èmi ń gbẹnu ọlọ́run sọ ní o kí n tèmi <laughs> mo rò pé báyìí lí ó wí ní kò sí wí bẹ́ẹ̀ báyìí ló tún wí pàtàkì jùlọ jẹ́ kí sàkọ́fà àṣìwárò ọwà ìyẹn ni pé sàkọ́fà pé a lè dáyálọ́gì ah, kí ní bẹ lọ́dọ̀ tìyín kílẹ̀ yín kí náà rí tìyín ẹmú tìyín náà wà gbàjọ alìmọ́mù sáfì yìí ní ma sọ pé wọn ọ̀bá ẹnìkan se fàǹfàrí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ tamannaitu an yúkúrújọ lọ́hùl hakọ̀ alálìsáàni sáfì ládùá mi tí bá ń bá yẹn se fàǹfẹ́ ẹ̀sìn ni pé ọlọ́njẹ́ ò tọ́ jáde lẹ́nu <laughs> <laughs> táwà náà sí mọ̀ pé alhaku máa torí náà kíyàn ó tíré náà rẹ̀ lórí eléyìn wọn kọlọmbá ní kí àríṣẹ́ bẹ́ inṣá allahu ta'ala gbogbo àwọn àtìmọ̀dọ́ ìrò àti asibabu yìí ọlọ́run ó jẹ kó dópin eléyìta wí náà ọlọ́run kó kọgbà lẹ́sìn àtẹ́n tó jẹ́ kó wúlò fún ní fẹ́ ju microphone yìí lẹ̀ láì sọ nkankan min hadithi sáà ngbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣejù láti ẹ̀ ń sọ kó wa wa náà lọ́gbọ́n tó ṣẹlẹ̀ ń záríà ní ọ̀sẹ̀ tó lọ yìí ẹni tí ọba sì tí ìgbọ́ kọ gbére àbí kọ gbọ́ báyìí náà àwọn táà lẹ́nu gbẹ́rẹ́ tó ṣẹlẹ̀ ń zárí àwọn olórí wọn ní ìránù ti pé olórí wa 1 foreign affairs minister wọn ní ìránù ó ti pé foreign affairs minister ti wáyà olórí parliament wọn ti kọ lẹ́tà sí Yakubu Dogara olórí representative wa wọ́n ti sọ́mọ̀ ambassador Nigeria tí ń bẹ ní Tehran pé kó wá wí tẹnu ẹ̀ sọ ìjọba rẹ̀ à ò kádàdó bá tí ń fi ń hàn pé ní ọ̀rọ̀ ẹ̀sìn lásán kọ́ ọ̀rọ̀ nǹkan mí ń bẹ̀m̀bẹ̀ torúkọ́ ọ̀pọ̀lọpọ̀ musulmi mi náà àti ń kìlọ̀ fúnra wá ti pẹ́ pé ẹjá mọ̀rú ẹ̀sìn táwọn ọmọ ọwọ́ bá gbà gbogbo ẹni tó bá ti lè yanu tó wí fún tẹ́sì ọmọ rẹ̀ wò pé aisha tí ọba rí tó dákẹ́ tí ò sí rọ́bí ọ̀lọ́wà ní agbẹ́ ọgbọ́n tí mo wí ni <laughs> òdodo ní o ń lọ́nu o àbí wọ́n márù ẹ̀hẹ́n sàákíní ọgbẹ́rọ̀ bí ọrí aláò torúpá àwọn ni wọ́n gbà pé gbogbo àwọn aṣáájú wa táwà ń bàbàrà yí ọmọ ta ni wọ́n ń sì náà ni wọ́n yàn jẹ́gbẹ̀gbẹ̀ ni wọ́n ẹ̀rí bọ́lọ̀ sì ti ń yẹ̀yẹ́ àwọn náà torí náà ẹ̀dàkùn ìpọ̀ lọ́dọ̀ ti wá yàn yìí àmọ́ ọlọ́mọ́jẹ wọn pọ̀ káwà náà múra kọmọ ń kálukó múra torí wọ́n ti wà nílọrin wà iná o wọ́n bá ti mọ́ gbẹ́ bá ti ń pẹ ọmọ rẹ lọ bì kan irun tó tún fi mọ̀ bọ́mọ̀ rẹ bá ti fẹ́ sálámọ̀ bí irun tí wọ́n ń sọ báyìí <laughs> tó fẹ́ sálámọ̀ ara bí wọn bá ti rí yíun kí tí ó tó tó ráwọn tí ó débi tó dé yìí báwọn náà ti bẹ̀rẹ̀ ní kí wọ́n tó ma wá fi nǹkan mí kún fún wọn tí wọ́n ríra wọn yọ mọ́ ń bẹ́ ọlọ́nkọ́ mọ́ sàásánú wa o kọ́ mọ́já sì ṣe o nípa ọ̀rọ̀ àwọn ṣíà yìí ẹjẹ́ ń sọ nǹkankan tí mo gbọ́ lọ́dọ̀ àfáà kan wípé béèyàn bá ọ̀fẹ́ràn gíní kan sallallahu alaihi wasallam wọ́n láàfáà yí wá sọ wọn jọ kan bí tí wọ́n jòkó sí ọwá fẹ́ gbàbẹ̀ kọjá àfáà wá bọ́ bàtà lẹ́sẹ̀ ọbọ́ bàtà ọ̀fẹ́ àbíà ọwá gbà àárín wọn kọjá wọn ọ̀gá kí làfáà yí ń ṣe yìí àbàtà ti jẹ́ ní lábí àyín kéwó lẹ́ tó ń ṣe yìí ẹ̀yìn súnà yìí ẹmọ́ bínú o mọ́ gbọ́ pé wọ́n láwọn kan tí wọ́n ń pè ní ṣíà wọ́n ti wà ní nílùwà yìí mo sì gbọ́ nóòtà pé lójú ayé ànẹ́bí sọlọ́lọ́sọ́lọ́m pé báwọn yẹn bá ń kọjá ń bí táwọn ṣíà bá ń gbà tí wọ́n bá mójú tó bàtà wọn ṣíà mọ́ dín <laughs> bàtà kú ni lójẹ́ ń kó bàtà mẹ́sàbíà ẹmọ́gbọ́ àwọn gan wọ́n kọ́ dìde pé kílẹ̀ mọ́ sọ lẹ́nu tẹ́ mọ̀ yìí kí ní jẹ́ ṣíà láyé ànẹ́bí tẹ́mà parọ́ dí láyà nẹ́bì ní sí àti ń kó bá tán sọ fọ́ pé sí à ń bẹ láyà nẹ́bì tẹ́mà parọ́ ẹ̀yìn kò sí sí àláyà nẹ́bì ìmúlẹ̀ tí tí wá assalamu alaikum bismillah wa salatu salam ala rasulillah láì ní gbarawa ní àsìkò tẹ́rí ọ̀rọ̀ tí àwọn dr alárẹ̀ mẹ́nu bà wẹ́rẹ́ nípa ti ṣíà ẹ̀rì pé sẹ́ńtà wọn wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà ní àwọn ọdún tó pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sẹ́ńtà súnà míì náà ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà nǹkan tí ó lágbára púpọ̀ ni siratul mustakim nínú whatsapp tó ń sẹ́ndì sí wa tó ẹ̀pẹ́ ẹnjìníà bá lè tan bluetooth wọn kalẹ̀ nísìn èyí tẹ́ sẹ́ndì sí wa gbẹ̀yìn ẹni tó bá ní bluetooth lọ́wọ́ ní bíbáyìí yóò ṣe yóò wọlé lọ́dọ̀ rẹ̀ ká kọ́kọ́ wo bí ṣíà ṣe ń kírun láàrin ìṣẹ́jú mẹ́ta náà ni àbí ìṣẹ́jú márùn tán bá tan bluetooth wọn kalẹ̀ ẹni tó bá ní bluetooth yóò wọlé ní ìparí tó bá fẹ́ kírun ìkírun yẹn kọ́kọ́ yàtọ̀ ní ìparí tó bá fẹ́ ṣe àtáyá nínú àtáyá rẹ̀ ni pé ọlọ́run o bá ń sàsálátù fún sílá Muhammad o kọ́ bá ń kẹ́ òun àti àwọn ará ilé rẹ̀ kọ́ wá bá ń làánà òòsà ńláńlá nínú àwọn òòsà Quraysh àkọ́kọ́ wọn ni Abubakar ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni Umar ẹlẹ́ẹ̀kẹta òun ni Aisha Aisha tánàbí kú sórí ẹsẹ̀ rẹ̀ pàtánàbí fẹ́ kú sallallahu alaihi wasallam ó gbàyọ̀dá láàrin àwọn ìyàwó rẹ̀ pé ẹ dákun ẹ wọn mọ́ tọ́jú mi lọ́dọ̀ Aisha gbogbo wọn sì yọ̀ǹda fún gbàtá ní bí ó wà dákẹ́ the last minute ó kú sórí ìtàn Aisha àwọn ẹni yíò máa sọ pé ní gbogbo òru ni o báwa làánà Abubakar báwa làánà Umar báwa làánà Uthman báwa làánà Aisha báwa làánà Hafsa ìyẹn Hafsa ọmọ Omaru tí í sin yàwó ànábì ní gbogbo òrun ìkànnù ẹlákùn tí ẹ bá sẹ́ndì ilé yíò náà tàn ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá fẹ́ wọnú Islam lọ́dọ̀ Shia ṣáádà mélòó láwà máa ń ṣe méjì ọkọ̀ ni ashhadu an ilaha illallah wa ashhadu anna Muhammad rasulullah tán bá tán pé mo jẹ́rìí pé Ọlọ́run bẹ́ẹ̀ yọ kan ṣoṣo ní torí ẹ̀ mo fi wọnú Islam mo jẹ́rìí pé ń sẹ́lá Muhammad òjíṣẹ́ torí ẹ̀ mo fi wọnú Islam lọ́dọ̀ ṣe àwọn òfin méjì yòókù kún pé ní ọ́ sì jẹ́rìí pé ní Ali òjíṣẹ́ Ọlọ́run ni wàlíyùlá ọ́ sì jẹ́rìí pé ní Abubakar àti Umar àti Uthman àti Aisha àti Hafsa finnar kò bá ìbí ọ̀n ṣe ń jẹ́rìí lọ́wọ́ báyìí o inú náà ni wọ́n wà ẹ dákun mo fi sọ ẹ̀fẹ́ pé ní dr asko gbà tó yẹ káwa náà dìde ni irú lẹ́tà tí dr Gumi kọ ní Kaduna tó fi kọ sí zegzeg pé kókó túbá àsìkò tó yẹ káwa náà kó sẹ́wọ́n Gumi lọ́wọ́ ni káwa náà kọ lẹ́tà kí federal government tí ó mọ̀ tó ráwọn ó kàn gbé sí politics ni iná ni wọ́n wí pé ní fọ́rí àǹfíàsí kọ́lẹ́tà kéde kan kọ́lẹ́tà àwọn ò mọ nǹkan kan tí wọ́n kódà àwọn ò gbọ́rú eléyìí rí pé ẹnìkan ń ṣépè fún Abubakar abiy àsìkò tí ó yẹ kí àwa náà sọ àwọn kìíní yìí ni bí Gumi ṣe kọ́ yẹn tó sì gbé sínú pépà owó ńlá ní ọ̀nà tó fi ṣe bẹ́ẹ̀ káwa náà dìde káwa náà ṣerú eléyìí o wọ́n sì ti wà lọ́rin náà o àwọn èèyàn sì mọ ààyè ibi tí wọ́n ń jókòó nílọrin àtàwọn ẹni tí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn ọlọ́run ìgbésẹ̀ wà lórí eléyìí náà salaam alaikum ṣe ti tán bluetooth yẹn. ẹ lákun gbogbo àwa bàbá tí a wà níbi àyè àtẹ̀yìn ìyá wa wọ́n ti ní ta bá délé ká ṣe ìdánwò yìí fáwọn ọmọ wa ká béèrè o àwa tẹ jẹ́gbọ́n náà tàbúrò náà gbogbo àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n ká fura sí wọn tá bá délé ká béèrè ta làbúbákì lọ́dọ̀ rẹ ta ni Umar lọ́dọ̀ rẹ ọlọ́run dákun sọ wa níbi àgbákò wọn o alágbàkó ni wọ́n ọlọ́run kó ṣàánú wa èyí tí agbọ́ iná kọ́lọ́kù jẹ́ sọ aláǹfààní subhanaka la bihamdi ashhadu ila ila anta astaghfiruka wa atubu ilayk